12 ẹni tó bá pè mí sí o mo ń sọ o ẹ má pè mí o. pẹ́ yìí mo mọ̀ pé gbọ́ ah, ah, i know ọmọ tó bá ní ìyá òun ò ní sùn òun náà ò ní fojú korun lọ̀rọ̀ èmi àti yín mo mọ̀ àwọn gbogbo kẹ̀ àìgbọ́ràn tó pa tó ṣe kú pa kínní jọ́ tí hmm, ó ti lọ bẹ́ẹ̀ yẹn ó ti wọ gálò òtún pé bẹ́ẹ̀. yìí máa máa block yín ṣe lẹ́bùrú mi ì ní dúró mm, mi ì ní pardon yín ṣe lẹ́bùrú ni. bọ́jọ́ ṣe rí ṣé dáadáa ni mo bá yín ẹ káàbọ̀ sórí abala ètò yìí ètò pẹ̀lú Yinka TNT ẹni ìmàlẹ́ kí n kà díẹ̀ ẹ jẹ́ n kọ́kọ́ yọ kí n gbé bluetooth tó loud sí ẹ jọ tí n bá tì ní káwọn èèyàn sọ̀rọ̀ ẹ má sọ̀rọ̀ ṣáájú mo kọ́kọ́ fẹ́ kẹ́ mọ̀ pé iléeṣẹ́ danabit ilẹ̀ wọn ṣì ń ta wàràwàrà mo mọ̀ọ́mọ̀ má sọ torí pé mo fẹ́ káwọn èèyàn ṣọdún tán bẹ́ẹ̀ nísìnyí wọ́n ti sọ wípé ipe wọ́n fún àwọn èèyàn láti sanwó lẹ́ẹ̀mẹ́ta owó ilẹ̀ yẹn ní ẹ̀mẹ́ta ilẹ̀ mọ̀wé wọn one million ni ó sì wà lórí one million tó láwọn èèyàn ń bẹ̀ wọ́n ipe kí wọ́n sún síwájú díẹ̀ ilẹ̀ alábàtà wọn náà ó sì wà lórí eight hundred ilẹ̀ èdò wọn sì wà lórí six fifty ilẹ̀ phase two alábàtà sì wà lórí eight fifty wọ́n ti wá fáwọn èèyàn ní àyè láti sanwó ní ẹ̀mẹ́ta ẹ̀yin tí ẹ ò lágbára láti sanwó lẹ́ẹ̀kan wọ́n ti fún yín láyè láti sanwó ní ẹ̀mẹ́ta ẹ jọ nítorí Ọlọ́run sísá Kẹ́mi Òjòbárò ẹ kúrọ̀lẹ́ Ọlọ́run má ṣe wá ní olùgbé ìlú òyìnbó lásán bó o bá tiẹ̀ fẹ́ ra lẹ̀ yẹn nítorí Ọlọ́run ṣáàrà kò fi síbẹ̀ every time ló ń appreciate danabis iléeṣẹ́ danabis ó ti ó ń tà ní wàràwàrà wọ́n ní ẹ lè sanwó lẹ́ẹ̀mẹ́ta ẹ pè wọ́n sórí plus two three four nine zero four seven seven nine seven three five two plus two three four nine zero four seven seven nine seven three five two ẹ lè pè èmi gan náà tẹ́ bá fẹ́ ra ilẹ̀ yẹn ẹ̀ẹ̀mẹ́ta ni ẹ dẹ̀ máa gba ìwé lẹ́yìn ilẹ̀ wọn kò sábà wọn kò sí wàhálà kò sí problem kankan ẹ tẹ́pin ẹ ó mi responsible tẹ́ bá bá wàhálà kankan pàdé nídìí ilẹ̀ wọn ẹ̀yin náà mọ̀ pé Olúyinká ni mímí bá wọn dèrà tí ò ní ọmọ nú ẹ mo tún ní good news fún ẹ̀yin ará Ìbàdàn pẹ́ẹ́pà ẹ̀yin tí ẹ kí lè láǹfààní àti gbọ́ mi lórí Facebook bóyá nítorí data ni o bóyá nítorí time ni o bóyá nítorí àsìkò ni o ètò kan ń bọ̀ lórí radio station kan tí mi ti fẹ́ bẹ́ speaker ní àtọwọ́ tí mo jẹ máa jẹ́ atọ́kùn ètò yẹn ó máa máa ṣẹlẹ̀ ní gbogbo ọjọ́ Tuesday ní ten to twelve ní alẹ́ ó ń bọ̀ ó ń bọ̀ ètò náà mi tí ìfẹ́ dárúkọ ẹ̀ torí pé orúkọ ẹ̀ ti wà lẹ̀ ṣùgbọ́n wọn ti fún mi láyè láti dárúkọ ẹ̀ bẹ́ẹ̀ mi ni atọ́kùn ètò yẹn gbogbo ẹ̀yin olólùfẹ́ mi nìbàdàn ní nàìjíríà <laughs> ẹ mọ̀ pé mi ò ní disappoint yín ètò yẹn ń bọ̀ kíákíá ẹ máa wọ́n máa bá bẹ̀rẹ̀ sí ní máa roll advert ẹ̀ ń very soon ilẹ̀ danabit ẹ jọ̀ọ́ ẹ lọ bá wọn dòwò pọ̀ ẹ ò ní pàdánù ẹ ní regret nọ́mbà wọn ni plus two three four nine zero four seven nine seven seven nine seven three five two ní èní mo ní ẹ̀yin ọkùnrin tí ẹ o máa ń pa ìyàwó yín tì tí ẹ ò kí ń dó ìyàwó yín kí ni reason kí ló fà á àwọn ṣe rí ṣàbáríkòlò àwọn kan tí ń ṣàbàrí kò lókòdà wọn ti dóra wọn ẹ jẹ́ kí n kọ́kọ́ play kí kọ́kọ́ ka mẹ́sẹ̀gì kan fún yín tí n bá ti ka mẹ́sẹ̀gì yẹn màá tún wá play orin kan màá tún wá màá tún wá pe ẹnìkan wọlé fún yín lára àwọn tó fẹ́ give testimony kí wọ́n láwọn fẹ́ sọ̀rọ̀ ń tójú àwọn rí bọ ẹ jẹ́ kí kọ́kọ́ ẹ jẹ́ kí kọ́kọ́ lọ sọ́dọ̀ wọn náà ń bọ̀ hmm. mo wá ṣèpa bluetooth nítorí pé ó ń mi rò pé ó charge dáadáa ẹ jẹ́ kí kọ́kọ́ ka màá ka mẹ́sẹ̀gì yẹn màá wá màá wá sọ kínní yẹn fún yín. Mm-hmm. ẹ jẹ́ kí n ka mẹ́sẹ̀gì yẹn fún yín. màá ṣe wá pé wọn tí wọn ò bá sí níbi iṣẹ́ ó ní thank you thank you thanks so much aunty Yinka I appreciate you we met yesterday I can't thank you enough I'm back to life now five rounds kílẹ̀ tó mọ́ five rounds kílẹ̀ tó mọ́ thanks so much sisi mi so now i'm gonna call this person ẹ̀yin ká tó wá bẹ̀rẹ̀ ká tó wá bẹ̀rẹ̀ iṣẹ́ ká tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yẹn ní pẹ̀rẹ̀kù mo fẹ́ kí ẹni kọ́kọ́ bá wa sọ̀rọ̀ ẹjọ́ anybody máa pè ẹni tó ń fi private number pè mí kó pè mí dọ̀la mi kà á gbé kó pè mí dọ̀la pẹ̀lú private number ọlọ́run ní jẹ́ kí n gbé so mi ní gbé tí bá dẹ̀ gbé máa ṣépè fún ẹni máa sọ̀rọ̀ àlùfàǹṣá sí ẹ so máa pè mí pẹ̀lú private number. hello. àǹtí táṣẹ wà o. mo wà ẹ wà ẹ live mo fẹ́ kẹ́ ṣí à testimony wa àti nǹkan tó ju yín àti nǹkan tó sun yín dé ṣàbàrí lò don't condemn anybody ah, here o oh. tẹ́ bá fẹ́ kí n ṣe pè okay okay ma ẹ gbóhùn sókè okay ma hmm. ẹ jẹ́ kí n wọnú mọ́tò mi kí lẹ ló ṣẹlẹ̀ kí lẹ ló ṣẹlẹ̀ lánàá mọ́jú how many months? Ah, nǹkan tó ṣẹlẹ̀ lánàá mo ti experience ẹ̀ bóyá ó ti pẹ́ bóyá bíi six or seven months now. Hmm. ah hmm. God bless Auntie Yinka àwọn ọkùnrin tí tẹ introduce mi sí fine mo lọ́kọ lé o ọkọ mi ó ń tọ́jú mi àmọ́ ń fi ìyà oko jẹ mí hmm. ọkùnrin tẹ lead mi mọ́ Canada ni mo ti ń kọ́ hmm. oh my goodness àwọn yẹn mọ eré ṣe hmm. ah àwọn yẹn ń jẹ ìdí wọ́n mu ọyàn oríṣiríṣi styles náà ní tó jẹ́ pé mo ẹ̀ṣẹ̀ back to life ni because. kí n tó lè kọ́ọ̀mù gbà míì tí bá fẹ́ make ara mi happy mo máa ń wo sex life hmm. lórí netflix ni torí múvì yẹn dídó ni wọ́n máa ń dóra wọn bẹ̀ ni ìyàwó ilé pẹ̀lú ọmọ mẹ́ta lọ́wọ́ ó jẹ́ nǹkan tó wà sad tí mo dẹ̀ mọ̀ pé nǹkan táwọn èèyàn máa máa go through nínú marriage wọn nìyẹn fine ọkọ mi ń tọ́jú mi ó tọ́jú àwọn ọmọ kò fowó jẹ wá ń yà bọ́ọ̀dì kò sọ̀rọ̀ oko rárá Hmm. for almost six months seven months kóbìnrin wà nínú ilé kó má dóko kọkùnrin má tọ̀ọ̀tì ẹ̀ èmi dẹ̀ rí gbogbo yomi ló dúró yìí kò sí kinní ń bẹ̀ eh, obìnrin tó jẹ́ pé ibù gan ọkùnrin ọkùnrin tẹ́ introduce mi sí gan wọ́n kàn dàgbà lójú ni wọ́n ń ṣe wọ́n ń ṣe yáàtì nínú eré you know. Ah àti nǹkan god bless you so fún program tẹ gbé jáde how many rounds how many rounds lẹ wá lẹ ṣe how many rounds lẹ lẹ ṣe mọ́jú how many rounds lẹ sọ lẹ ah, ṣe mọ́jú. five rounds la ṣe kílẹ̀ tó mọ́ ẹ dẹ̀ ní five rounds ẹ dẹ̀ sọ pé ẹ lẹ má rìn ah. pẹ̀lú ọkọ ńlé. Ah, hmm. mo lọkọ ńlé o kò tẹ̀ kí n touch mi even gan bí mo ṣe lóyún àwọn ọmọ gan-an ọlọ́run kàn sọ pé mo máa lóyún ni because ọkùnrin tí ò lè tọ́ọ̀ṣì ọyàn kò lè tọ́ọ̀kì kò lè ó kàn máa sọ pé kò yí díẹ̀ sí bí ó kàn máa bẹ ẹsùn yín five minutes ó máa ti kúrò lórí ẹ̀ bọ̀tọ̀ ọlọ́run kàn fún wa ṣe láti lọ́mọ ni ọlọ́run fún wa ṣe láti ní ọmọ ni bọ́tà àwọn ẹni tí mo pàdé yìí ah àti nǹkan mi ò lè filẹ̀ mo sọ́ọ̀rì gan o mi ò gbàdúrà kílé mi dàrú o màmá ṣẹ̀tọ́ mi nínú ilé mi dẹ̀ ní fi ṣe ìwà àti fọ́kọ mi bọ́ọ̀tì obìnrin ní láti come back to life mo come back to life lánàá àǹtí Yinka mi ìrírí tí ọkùnrin ti ń da ọ́nì síyàn lára tó ti ń jẹ ìdí èèyàn bàbá yẹn ń jẹ. ṣọ́gbẹ́ ṣé wọ́n gbé ọ́nì dání nígbà tẹ́ ń jáde. wọ́n gbé ọ́nì wá wọ́n gbé ọ́nì dání ní ìrírí tọkùnrin ti mèrè ṣe bẹ́ẹ̀ ìyàwó tí náà ń fi ìyà òbò jẹ wọ́n hmm. ó tẹ́rìbù nbo lẹ ti wá lọ dóra jàbárí kòlò yìí nbo lẹ ti lọ dóra yín kílẹ̀ sọ́mà ti wá lọ dóra yín. hòtẹ́ẹ̀ ni hotel ni hotel la lọ. ta ló wá sanwó hòtẹ́ẹ̀. hòtẹ́ẹ̀ la lọ àwọn hotel, ah ah àwọn náà sanwó hotel, so tí ọkọ yín tọkọ yín bá wá change nǹkan bóyá tó wá gbọ́ ṣàbárí kòlò nísìn tó wá padà wálé ma wá máa doyin ṣé ẹ sì lè fokó yẹn lẹ̀ àbí ẹ láì kókó yẹn. mo lè fokó lẹ̀ tó bá because àǹtí Yinka even apart pé a ti ẹ̀ bára wa sùn ẹ mọ kọkùnrin kó tọ̀ọ̀tì yín kó. ẹni tó bá pè mí nísìn hmm. mi ì ní gbé kọ̀ọ̀lẹ̀ mo dẹ̀ máa block ẹ má pè mí. Ah. kí o even gan tọkùnrin ò tiẹ̀ tó kó bọ̀ yọ̀ ń dì í hmm. kó tiẹ̀ máa kó kó romance yẹn lásán kó máa jẹ̀dí èèyàn ọ́nì pẹ̀lú oyin oyin hmm. oyin gidi kéèyàn dá síyàn lára kó bẹ̀rẹ̀ sí ní two, three. Hello. Hello. Uh, mi ní bẹ́ mi ìfẹ́ bá yín sọ̀rọ̀ ẹ má bínú. Bọ́ọ̀lù ti jẹ́ pé wọ́n wọ́n ti àwọn ìyàwó wọn síta àbí wọ́n ti àwọn ọkọ wọn síta. Ìkọ́ ìgbà tí mo bá bàbá yẹn gan sọ̀rọ̀ àwọn gan ìyàwó wọn fi ìyà òbò jẹ wọ́n ń dé. Hmm. Ìyàwó wọn ti lọ gbẹ̀sìn wọ́n ti gbẹ̀sìn sórí so kò sọ̀rọ̀ jíjó àwọn tiẹ̀ sọ pé àwọn ti jó àwọn ti jó bò bóyá bí ọdún kan. Hmm. two three. ẹ wò madam Any suru, any suru, madam ah. ẹni sùúrù mama mama ẹni sùúrù ẹni sùúrù fún mi. ó dàbí pé kìkì máa rí wọn bí mo ṣe wà yìí ni but a tún ti fix next week o mind bi o a ti fix next week. so ẹ máa ń tó bá tó bá wá nísìnyí tó bá wu ọkọ yín nísìnyí nǹkan tẹ̀ ń sọ́ọ̀sì pé tó bá wu ọkọ yín kó má dòyín mọ́ nìyẹn o bó bá wu ẹ̀tẹ̀ níbèrè mọ́. ah ẹ náà wọ́n ti yọ. lọ́wọ́ jẹ́ kán yí padà wọ́n máa dómi náà kò sí pé wọ́n fọwọ́ kan yan wọn àwọn ò kí ń sọ̀kì ọyàn ìwọ wọn ni wọn ò kí ń jẹ̀dí ìwọ wọn ni ẹ lè wọn ìwọ wọn ni you ní májìn mú nǹkan tó ń jẹ́ kí ìdílé kí ìdílé wà níta kí ìdílé kí ìdílé sì stand o tọ́jú obìnrin nìkan àbí nǹkan nìkan àbí o fún wọn lówó ohun kankan wà tó jẹ́ pé ó máa ń jẹ́ kóbìnrin gan kó wà happy àti nǹkan àtẹ̀bárí bí mo ṣe mo kàn ń rẹ́rìn ni felt àná mo wà happy even gan àwọn ọmọ tí àwọn ọmọ mi gan wọ́n rí i pé ẹ ṣe ló ń bi. because mo wà happy throughout lánàá. Ah àti nǹkan god bless you god bless you for that this program torí wípé ẹni sùúrù kílẹ̀ sọ́mà mo fẹ́ bèrè lọ́wọ́ yín torí the time tó wà láàrin ẹsẹ̀ míìtì kò tí ì pé kò ì pọ́sẹ̀ kan àbí two weeks bọ̀ ṣé pé okó yẹn ah, ti ń ah. wù yín dó ni tó ti ń wù yín dó sílẹ̀ ni. àǹtí yín mo sọ fún yín pé netflix ni mo máa ń wò mo dẹ̀ ní dídò ẹ dẹ̀ lọ́kọ́ lé. kí ni ìtí ń wù mí ṣe mo ti fẹ́ pè yín tipẹ́tipẹ́ ó ti kí ni Ah ṣé pé mo máa máa wo netflix ẹni tó bá ń gbọ́ mi netflix ó wà techlight ó ní movie yẹn season film ni dídó náà máa fi ń dóra wọn bẹ̀ nǹkan tí mo máa fi ń make ara mi happy nìyẹn nǹkan tí mo máa ń wò yẹn tí mo máa fi ń kàn for almost seven months now. ṣé ọkọ yín wà wí ẹ pẹ̀lú ẹ ó wà wí ẹ pé kínní yìí ẹ máa ẹ máa lo dídò. kò kò kì í rí dídò lọ́wọ́ mi o kò wá wí ẹ̀ pẹ̀lú dídò. ẹ bọ̀ báwo gbà tó bá dọ̀ báwo ló ṣe. ó máa mọ̀ pé mò ń wo Netflix ó máa mọ̀ pé mò ń wo sex life yẹn nǹkan tó bá fẹ́ kí n máa wò ó ṣojú àwọn ọmọ òtòrọ́ ọkùnrin mẹ́ta ni mo jí. ok nísìnyí ìgbà tí kò wá ó mọ̀ pé ẹnu wo sex life kò dẹ̀ rí dídò lọ́wọ́ yín kò dẹ̀ dọ̀ yín báwo ló ṣe rò pé máa get ara yín down báwo ló ṣe lè ṣe kí ni. báwo ló ṣe fìpẹ́ máa get ara yín down àmọ́ fìpẹ́ ẹ̀ láì kókó ẹ̀ fẹ́ dóko ni. kò kí ẹ ní because ọjọ́ kan ó ti sọ létí mi rí pé ẹ nígbà tí mo sọ pé mi ò mọ bọ́kùnrin ṣe máa wà tí ò ní lè súnmọ́ yàn tá máa máa fẹ́ súnmọ́ ẹ tó máa sọ pé ó rẹ̀ ó rẹ̀ ó rẹ̀ láì jẹ́ pé kò dẹ̀ lóbìnrin ta torí mo mọ̀ ọ́ ó láìkí ọtí. Hmm. you know hmm. ní Canada ta wà yìí ó láìkí kó ṣe fàájì. ẹ dẹ̀rù bóyá bóyá ó dẹ̀ wá lóbìnrin o mi ò mọ̀ but ẹ dẹ̀rò bóyá nítorí pé wọ́n rí pé táwọn bá doyin ìṣẹ́jú méjì àwọn ti dà bóyá ojú yẹn ló ń tì wọ́n tí wọn kì í fi ń súnmọ́ yín. kò kí ń ṣe bẹ́ẹ̀ nìkan mọ nǹkan tó ṣe wọ́n kò kí ń ṣe bẹ́ẹ̀ mi mọ nǹkan tó ṣe wọ́n yìí. ẹ ti gbá okó yẹn mú báyìí. ìyá ọkàn tí a láti change ńgbà tá a ti láwọn ọmọ pé kí ló tún fẹ́ o ti lọ́mọ náà o wà òkè náà o níṣẹ́ lọ́wọ́ náà. bọ̀ báwo lẹ ṣe wá fìlànà sí ènìyàn báyìí tẹ ti wá dókó báyìí. Ah, mo fi gùdù ẹni tí mo send yín mẹ́sẹ̀gì pé àǹtí Yinka thank you thank you thank you eh, five rand five <laughs> hey, hey, mi ìrírú ẹ̀ rí o mi ìrírú ẹ̀ rí o bàbá yẹn kàn dàgbà lójú ni o ọ̀n dàgbà ń sàlẹ̀ rárá mo wá fẹ́ bèrè ah. lọ́wọ́ yín kẹ́ tó wá sọ̀rọ̀ yín sí ìjẹ́ tán bá tiẹ̀ wá kọ̀ tí kínní tán jù káàkiri ìjẹ́ kí ẹ̀ ǹjẹ́ ó má tà sí yín. tán bá ṣe kí ni. pé wọ́n wá kọ̀ tó ohun yín sí wọ́n jù káàkiri ìjẹ́ kí ẹ̀. náà mi kí ẹ dáhùn. ok ẹ ṣe ó dàbọ̀ ẹ ṣe gan. ó dà ọ̀ mà ẹ ṣe ń gan mà god bless you. time mo kàn fẹ́ kẹ́ mọ̀ wípé don't condemn anybody here i'm not anybody's family or mama àbí ìyá if you fail in your responsibilities you don't do what you are supposed to do tough tough tó bá ṣe nǹkan tí Ọlọ́run ní kó ṣe àtọkùnrin àtobìnrin tough i am telling you so don't say tí n bá ti rí tẹ́yìn kan sọ pé ga ẹ ṣe fílẹ̀ kó fílẹ̀ lẹ́yìn ọmọ mẹ́ta máa block onítọ̀hún dànù ni kó fílẹ̀ tó ń bá tọ́jú àwọn ọmọ tó ń bá gbọ́ bùkátà tó gbọ́ tí ò fún lóko kó fílẹ̀ máa bá block máa block onídànù ni so don't condemn anybody yet let everybody be free láti express ara wọn ẹ̀yin ọkùnrin náà tẹ̀ ń pa obì àrùn oyin tì for six months one year aṣáà ní reason kí ni reason tí kò ṣe ìyàwó tó ṣẹ̀yìn tí kì í ṣe ìyàwó tó tó tí ò dáa ẹ̀yin obìnrin náà tí wọ́n tí wọ́n ìyá oko ń jẹ àsìkò ti tó láti pè the time to call the, the number to call is plus four four seven four zero four eight five one two three four that is the number to call plus four four seven four zero four eight five one two three four eléyìí àtọkùnrin àtobìnrin ló máa pè ti táìmù ọkùnrin ni wípé kó wà sínsí ẹ pẹ̀lú wa pé tí mo ti fọwọ́ kọ̀yàwó mi gbẹ̀yìn ó ti tó oṣù mẹ́ta nǹkan tó dẹ̀ ṣẹlẹ̀ ni pé báyìí ló ṣe rí báyìí ló ṣe rí báyìí ló ṣe rí ìwọ obìnrin à tí ọkọ mi ti dó mi gbẹ̀yìn oṣù mẹ́ta ni àti Yinka kí lẹ rò pé mo lè ṣe ní tí mo fẹ́ máa gbọ́ nìyẹn afẹ́kẹ́ mọ nǹkan táwọn obìnrin ń go through afẹ́kẹ́ mọ nǹkan tí àwọn obìnrin ń go through nínú marriage wípé ẹlòmíì ẹ máa rí twenty five years in marriage orí àwọn tí ò tí ì má rí rí orí wọn á máa orí wọn á máa dọ́ta pé marriage rèé afẹ́kẹ́ mọ̀ pé kò sí nǹkan kan bẹ́ẹ̀ irọ́ ló bá dé àìmọye obìnrin ló wà ṣebí eléyìí wà bold ló wá sọ tiẹ̀ síta àìmọye obìnrin tó wà nínú shoes yìí tán máa ní pé tọ́jú ẹ̀ ń dá ìsàlẹ̀ tẹ́lẹ̀ omi yẹn kò máa gbọ́ pé lápàtẹ́ṣọ̀ ó kú dànù ó fi ìyàwó sílé for six months odo oh, would you blame this woman hello ma ẹni kọ́kọ́ blame obìnrin kí wá gbé ṣépè hello mo ń gbọ́ yín ẹ kó ètò mọ́ yes ma à ń gbọ́ hello ma can you hear. i can hear you. oh god. i can hear you Soro. hello. my husband advised you not touch me for six months. Any sùúrù Any sùúrù Any sùúrù Any sùúrù Yami. mi. ẹni màmá ẹni mo fẹ́ kẹ́ ní sùúrù ẹ̀yin tẹ́ ń pè ẹni sùúrù ẹni sùúrù ẹ fúnra yín láyè ẹ má bombard mi pẹ̀lú call ẹ jẹ́ kí àwọn èèyàn kan sọ̀rọ̀ tọkẹ tó pè ẹ gbóhùn sókè màmá ẹ lọ́kọ yín ò tọ́jú yín for six months. bẹ́ẹ̀ ni ń tọ́jú mi kí in fact tech tech profession yẹn gangan ní issue mo ní pẹ̀lú ẹ̀ mm-hmm. kì í bá mi sùn six months five months four months èyí tó kéré jù is three months Hmm. ó dàbẹ́ ni pé ẹ̀yin gangan yìí mo ṣe ẹ ti pè mí fún ṣàgbárí kò lò yes i have mo ti pè yín mà. so ẹ fẹ́ ṣe ṣàgbárí kò lò. two three. hello. bẹ́ẹ̀ni ma it's not easy ma it's not easy. Ah, kí ló dé tí ò easy ẹ lè máa lo dildo ni. of course i do mo ní dildo ma mo ní dildo i need to watch a blue film then use my dildo but ṣe mọ̀ dídò yẹn kò rí lè dàbí èèyàn hmm. at times it, it bores you ó máa padà bore you because kò ń ṣe pé sector is oríṣiríṣi lèèyàn lò it's just one particular one ó máa padà bọ́ èèyàn kò dẹ̀ dàbí ọkùnrin tó yẹ pé yọ̀ á mú ọyàn á jẹ̀dí á ṣe different things fún yàn. ok kí wàá ní reason tẹ fi fi pé kò kò súnmọ́ yín fún six months kí ni reason. ẹ eh, ẹ mi really mi ò kò really disclose to me though though mo mọ̀ pé he is not somebody who is into sex his on psychology ó believe pé sex is basically for child bearing. yorùbá ni kẹsọ lórí ìkànnì yìí àfẹ òyìnbó rárá ẹ má sọ òyìnbó yorùbá ní kẹsọ. Eh, ẹ ó bìlí pé ọmọ bíbí ni wọ́n fi òbòdì dódó ó bìlí pé tí ọba fẹ́ bímọ ló ń dòbò. Hmm. à ń gbọ́ yín so kí lẹ wá fẹ́ ṣé ẹ wá fi solution ni pé kẹ wó kó ta. Ah, ah àǹtí nǹkan àǹtí nǹkan ṣe mọ̀ pé tí ọkùnrin ò bá kí ń súnmọ́ èèyàn ìrẹ́pọ̀ yẹn gan ò ní sí láàrin yín kò ní sọ̀rẹ́ because time tẹ́ bá jọ ń bára yín lájọṣepọ̀ déédéé lẹ ṣe máa máa flow ohun tó bá ń dùn ẹ́ wà á sọ ohun tó bá ń ṣẹlẹ̀ tí wọ́n náà wà á sọ bọ́sẹ̀ mọ̀ nígbà tí o ti sí ọ̀rọ̀ okó àtòbò kò ní jẹ́ kí n mọ ohun tó ń ṣe èmi náà kò lè mọ ohun tó ń ṣe mí. Hmm. akọ̀mọ̀pá jọ ń gbélé ni as parent fáwọn ọmọ tá a bí so nísìnyí ẹ fọkọ oko lẹkọ ń wá ẹ ń woko ẹ fúnra yín sọ pé ẹ ń wo ẹ ẹ ẹ fúnra yín ẹ ẹ advertise ara yín pé ẹ ń woko. ah mo ń wá rantinka mo ń wá mo ń wá I need somebody to take care of me. ẹ ẹ ẹ má sọyìnbó tẹ bá tún sọyìnbó máa cut ó tẹ dá tẹ bá tún sọyìnbó lórí ìkànnì yìí máa cut. ẹ má bínú mà ẹ má bínú mà ẹ fúnra yín sọ pé mò ń wá oko o mo dẹ̀ nǹkan ẹ fúnra. Ah, mo ń wá mo ń wá okó mo ń wá ìkẹ́ mo ń wọ́wọ́ mọ́ okó àti ìkẹ́. Hmm, àtọ̀rẹ́ àtọ̀rẹ́. báwo lẹ ṣe máa máa kó pẹ̀lú tẹ wà nílé ọkọ. one five. hello. hello. hello. hello. màmá ẹ sọ̀rọ̀ sókè. Okay hello hello àti ẹ ká kúrò lẹ́nu. ẹ kúrò ẹ pa nǹkan tẹ fi ń gbọ́ mi ẹ pa facebook yín tẹ bá fẹ́ bá wa sọ̀rọ̀. hello hello. à ń gbọ́ yín. ẹ kúrò lẹ́nu. ìgbà wo lẹ́yìn wá dókó gbẹ̀yìn báyìí. hello. ẹ kúrò lẹ́nu. ẹ kúrò lẹ́ ẹ pa facebook tẹ fi ẹ gba nǹkan tẹ fi ń pọ facebook. mo ti pa mo ti pa mo ti pa mo ti pa màmá ẹ kúrò lẹ́nu mo ti pa. ẹ kúrò lẹ́nu à ń gbọ́ yín ìgbà wo lẹ́yìn wá dókó gbẹ̀yìn báyìí ṣé ẹ rí experience kan fún yín ni mọ̀ nípa woman kan sọ̀rọ̀ lákọ̀ọ́sọ́ wọn pa àwọn wo sex life lórí Netflix ṣé ẹ rí ọkùnrin ṣé ẹ gbọ́ ọmọ mo fẹ́ sọ̀rọ̀ ṣé bá ti mo fẹ́ ọkọ mi ò kí ń gbóbìnrin kò mọ̀ bódó rárá èmi ni mo kọ bó ṣe bó ṣe bó ṣe fẹ́ dùn mi tó tún mi máa dùn mi mo kọ bó ṣe ń dòbò kò mọ̀ bódó rárá tó bá dùn mi tó máa dùn mi. màmá àfẹsùn ah, nǹkan tá à ń béèrè lọ́wọ́ yín kọ́ nìyẹn ẹ má wàá rojọ́ ń bi àfẹ́jọ́ hello. hello ma. Ah, hello à ń gbọ́ yín. tó bá fi má fi private number pè mí mi ò ní gbé kẹ pé kó máa lùkọ́ tèmi ò ní gbé màmá mo ti gbọ́ yẹn lẹ́ ń wó kó ẹ ti sọ pé ẹ̀ ń wá oko. bẹ́ẹ̀ ni mà. ẹ a ti gbọ́ yín the number to call is plus four four seven four zero four eight five one two three four Emma, má teach anybody níbí báyìí we are all adults Emma, teach anybody ní any lesson oníkálukú ló mọ nǹkan fe. fẹ́ le lè má lè ṣe ìwọ lè ṣe kò anybody don't teach anybody anything don't condemn anybody here ìwọ ẹ̀yin obìnrin ẹ gbájúmọ́ responsibility yín ọkùnrin náà ẹ responsibility yín ẹ má condemn anybody yeah I don't want to I'm not into that hello one five two. hello. hello. ẹ káàsán mà. ẹ káàsán ẹ gbóhùn sókè mà. yà mo fẹ́ ṣe ṣàbárí kọ́lò ni mà. àkílódé a ṣe ṣàbárí kọ́lò lẹ́bàá kí ló dé ọkọ yín kọ́. mi ò lọ́kọ mi ò lọ́kọ rí but mo lọ́mọ méjì. Okay, ayẹmi ò ṣe ṣàbárí ẹ pè mí láftà show. two three. hello. ẹ kalẹ́ mọ́. màmá ẹ pa nǹkan tẹ fi ń facebook ẹ pa kínní. yes ẹ kalẹ́ mà. ẹ kalẹ́ kí lẹ fẹ́ sọ mà. yes ma ẹ kalẹ́ mà. ẹ kalẹ́. yes ma ẹ kú ètò mà. à ń gbọ́ yín mi. hello. hello à ń gbọ́ yes ma irú èmi báyìí o hmm. ó ti tó ọdún mẹ́ta tí èmi ti tí mo ti gbé collapse. kí ló dé ọkọ yín kọ. ó travel kúrò nàìjíríà tó ń gbà tó dẹ̀ kúrò nàìjíríà kò tó bíi six weeks tó lọ ó dọ̀ tẹ̀ ó ní kí oníkálukú máa lọ láàyè tiẹ̀ láti ìgbà yóò dẹ̀ sọ fún pé kí n máa lọ ṣùgbọ́n pẹ̀lú òkú kó sì lè padà anytime nígbà tí mo sì fi dúró dè nìyẹn ṣùgbọ́n ní ọdún ta mú tán yìí ló ti declare pé kóníkálukú sì máa lọ pátápátá níbi tí mo fi pè ní fún ṣàbárí kòlò gan náà nìyẹn so ẹ jọ mà ẹ bá. mi ì ṣe ṣàbárí kòlò ń sìn mi ì ṣe ṣàbárí kòlò lórí ètò yìí. ẹ méjì lè pọ́kì. hello. alẹ́. mi ì ní gbé kọ́ọ̀lù yín torí wípé private number lẹ fi ń pè mí mi ì ní gbé. Ah. the number to call is plus four four seven four zero four eight five one two three four Ah, àti ìràwọn ọkùnrin ìwọ ọkùnrin tó to pé ó máa ń ṣe kínní o mọ̀ pé ó ń ṣe sọ fún wa hello. ṣẹ́rí ń sìn to tó to ń jẹ́ kínní bíyàn Sherry. one seven. hello. hello ma ẹ̀ka ẹ̀ka sùn mọ́. ẹ̀ka lẹ́gbàá wo lẹ ti dóyàwó yín gbẹ̀yìn kílẹ̀ tó mà. ìgbà wo lẹ ti dóyàwó yín gbẹ̀yìn. Ah, mi ò lè parọ́ o máa ah, sọ pé bí four months. kí ló dé tẹ fi dóbìnrin ní four months kí ló ṣẹlẹ̀. ó níbi ó níbi because a lot of things ti ṣẹlẹ̀ because mo lè sọ pé bóyá ó sick so àtìgbà tó ti sick tí ó ti padà dé láti hospital pẹ̀lú àwọn surgery tó ṣe ó di pé tá a bá fẹ́ bára wa sùn ẹ̀jẹ̀ máa máa yọ lójú ara ẹ̀ like èyí tó fi máa jẹ́ calm yẹn ẹ̀jẹ̀ ló máa jẹ́ ó dẹ̀ rí èmi lára gan so ó dé stage tó dé stage rẹ pé mi ò lè mi ò lè jẹ̀bi ẹ̀ mi ò lè mi ò lè ṣe bí mo ṣe fẹ́ mọ́ ó dẹ̀ ti máa tó bí like two years báyìí wow. two years ń ṣẹlẹ̀ but mo kàn máa ń lo condom ẹ̀mọ̀ obìnrin tó yẹ pé èèyàn ti ń bá ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ̀ka everything ti ń wà alright tó dẹ̀ di pé èèyàn fẹ́ báyàwó èèyàn sùn nílé a máa lo condom because mo mọ̀ pé bí mo ṣe ìgbà tí mo kọ́ tí mo tó tẹ̀ kọ́kọ́ ń ṣẹlẹ̀ mi ò kọ́kọ́ mọ̀ because kò sọ fún mi hmm. ìgbà tí mo wá mọ̀ pé ẹ̀jẹ̀ tó dẹ̀ máa di pé tá a bá ṣe tó máa rẹ́ ẹ̀jẹ̀ lórí bẹ́ẹ̀dì mo ṣẹ̀ṣẹ̀ wá mọ̀ pé ah, mo gbọ́dọ̀ mo sọ fún wípé mo gbọ́dọ̀ lo condom because for my own protection. Yeah ṣẹgẹ́tì nǹkan tí mo sọ ah. so èmi ò kò ń ṣe pé bóyá ẹni tó ẹni tó help mi gidi ni obìnrin tí mo lè nífẹ̀ẹ́ sí ni oh. ṣùgbọ́n ó kàn ṣẹlẹ̀ bẹ́ẹ̀ náà ni kí ni mo wá fẹ́ ṣe. ẹ ṣe jẹ́ kó lọ padà rí dókítà pé tẹ bá ba sùn ẹ̀jẹ̀ máa ń yọ ń bẹ̀. ṣé because irú nǹkan tó ṣe um, like ó ní ó ní cancer ni ah. ó dẹ̀ ní rectum cancer dẹ̀ ló ní ìbàdàn ó ní cancer yẹn ignorant of surgery tó yẹ kó wọn láti lọ sínú body system rẹ láti yọ ibi large intestine rẹ jáde. Oh. so òun òun nǹkan tó fà lè ní. ìyẹn wà understandable because ó sick ni so ìyẹn wà understandable èyà sorry about that. kí lè sọ mo ìgbọ́n yẹn sọ ma. ìyẹn àti ẹ̀sìn gbọ́ yẹn ìyẹn wà understandable because ó sick ni mo kọ mo kọ gbọ́dọ̀ kì ẹ tèmi náà because èmi náà wo pé ajé kì í ṣe ṣàbárí gbòòrò yẹn ni hmm. but mo tún wá rò because tí máa ń wò lójú tí máa kàn rí mi ò mọ bí mo ṣe lè ṣe bóyá ṣé kí n ṣu ṣé kí n lọ ta ni àbí kí n má lọ ta ṣùgbọ́n tí tí èmi yìí ó ti ṣẹlẹ̀ for like two years oh. tó jẹ́ pé like be once in a while once in three months once in four months ìgbà tó ti ẹ̀yáwó rí mi lára gan-an tòun kò sọ pé kì í experience mi ẹ eh, eh, mi ò ládvice tí mo lè honestly my blunt advice mo mọ̀ pé a lot of people wọ́n lè àwọn tọ́hàn kì í ronú jinlẹ̀ blunt advice mi ni wípé whatever tẹ ba fẹ́ ṣe mi ì lè ní kó má ṣe ṣàbàrí kò lò ṣùgbọ́n whatever tó bá fẹ́ ṣe make sure pé o ò fi pa obìnrin yẹn lẹ́kún. Mm, okay ma. Make sure we are. kí n pè call me call me after the show hello hello hello àti ìka. à ń gbọ́ o ìjọ́ wo lẹ ti dóyàwó yín gbẹ̀yìn. ọ̀rọ̀ tí mo fẹ́ bá yín sọ yàtọ̀ sí ẹ̀yìn ó kú bóyá kí n tò ní privately àti ẹ bá rí pé mo sùn. hello. àti àti yín kẹ́kálẹ́ o. ẹ̀kálẹ́ à ń gbọ́ yín. yeah this is Tunde from Jos. Mm. Nigeria. Which today? More, more program you go. I really enjoy your program which so well. Which today is this? Today, today, Kilele. Today. Hello? Tunde, kí ni surname Tunde Hello, hello ma. Kí ni surname Tunde yìí? Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. a ní kẹ́ má fi private number ẹ má fi private number pè mí mọ́ mi ní gbé mi ní dá lóhùn. Hello. ẹ má fi private number pè mí mọ́. Hello. Hello. ẹ yé fi private number pè mí mọ́ ẹ yé fi private number pè mí mọ́ ẹ yé lo private number fi pè mí mọ́ ẹ yé pè mí ẹ yé pè mí pẹ̀lú ẹ̀yin náà ni ẹ yé pè mí pẹ̀lú private number mọ́. Ah, mi mọ̀ pé nọ́mbà mi ha ìdẹ́jẹ́ ẹ̀wò mà. ok kí lẹ fẹ́ sọ ẹ gbóhùn sókè sísítẹ́ẹ̀mù ẹ gbóhùn sókè kí lẹ fẹ́ sọ. ok ẹ ṣe máa mm. ok ẹ kalẹ ẹ ra màá láti mm. nàìjíríà ni mi ti ń pè màá mm. ẹ ṣe máa ẹ jọ mo fẹ́ ṣe experience mi ní ṣáà ìgbọ́ mi mà. à ń gbọ́ yín pé ǹjọ́ ò lẹ ti dókó gbẹ̀yìn ah mo ti dùn gbẹ̀yìn ó ti lọ bí ó ti lọ bí ọdún méjì báyìí mà. kí ló dé ẹ̀ lọ́kọ ni. ah mo lọ́kọ ṣùgbọ́n ọkọ tí mo ní ó ti fi wá sílẹ̀ ó ti sá lọ bí gbàrà tí mo ti lóyún second born mi báyìí ló ti sá lọ kò ṣe pé bóyá ó sá lọ bẹ́ẹ̀ yẹn náà o ó sọ fún wa yìí pé òun fẹ́ travel òun fẹ́ wá ṣe àgbé lọ sí USA kódà èmi náà mo ń ṣiṣẹ́ ní eh, power holding company gbogbo owó tí mo ní pátápátá gbogbo ẹ̀ la fi ṣe travelling everything tó dẹ̀ fi tó fi lọ tó dọ̀hún gan ló pè mí wípé àwọn ti dọ̀hún ẹni olùwà ṣeun ti following month ni mo mọ̀ wípé ṣe ń gbọ́ mi. hello ìyá mi ṣe rí ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tó jọ mọ́ ẹni obìnrin eh. tí wọ́n ó lọ́kọ nílé tí ìyá oko ń jẹ ni kò ń ṣe story tẹ́ ń sọ yìí ẹ má bínú bóyá after this show. hello. hello. hello. Qui le fait bá wa sọ. hello. hello. hello. Qui le fait bá wa sọ. ẹ kalẹ́ o. ẹ kalẹ́ o ṣóbìnrin ni yín àbọ́kùnrin. ẹ ká obìnrin. ọkọ yín kọ́ṣẹ́ lọ́kọ lé. bẹ́ẹ̀ ni o. ìgbà wo lẹ ti wá dóko gbẹ̀yìn. hello. ìgbà wo lẹ ti wá dóko gbẹ̀yìn. ah <laughs> ó tó jọ mẹ́ta o. ẹ ó dàn ẹjọ ẹ má bínú hello. hello mo ń gbádùn yín. Àwọn ah, náà ti tọ́jọ́ mẹ́ta kọ́ ọ́ láti oṣù mẹ́ta báyìí. Àwọn ah, oṣù mẹ́ta kí ló wá dé kí lẹ wá fẹ́? Kí ló dé tí wọ́n ẹ̀dókó láàrin oṣù mẹ́ta? Ah, ìgboro lọ̀gá wọn wà. Ìgboro lọ̀gá wọn wà báwo kò yé mi. Wọ́n ò gbélé náà ni kọ́mọ́dẹ̀dẹ náà ara ń ro ara ń dùn wọn. kí lẹ wá ń plan láti ṣe báyìí. ìṣẹ̀ tí mo ìṣẹ̀ tí mi yẹn ní plan náà. Hmm. kò dẹ́ ṣe pé bóyá ẹ ṣẹ̀ wọ́n bóyá ẹ múnú wọn dùn. hello. kò ṣe pé bóyá ẹ ṣẹ̀ ẹ múnú wọn dùn. kò ṣe pé bóyá ẹ ṣẹ̀ ẹ. hello. Oh. hello. àǹtí Yinka ẹ̀ka lẹ́ o. ẹ̀ka lẹ́ Hello àǹtí Yinka. Hello à ń gbọ́ yín ẹ kalẹ́. ẹ kalẹ́ o Samuel ló sọ̀rọ̀ láti Nàìjíríà o. ok à ń gbọ́ yín. à ń gbádùn ètò yín o. ẹ ṣeun Ọlọ́run máa fún yín ṣe o. ẹ ṣe gan thank you. hello. hello ma. hello yeah à ń gbọ́ yín. ẹ máa mo ẹ̀lú màá ṣe ń gbọ́ mi mà. à ń gbọ́ yín. ẹ̀lú yes ma èmi náà wà lára àwọn victim eh, nǹkan tẹ́ ń sọ láṣálẹ̀ yìí mà. kí ni victim náà ọkọ mi mm. ó fẹ́ mi sílé mm. níṣúná ká ọdún kẹsàn-án lélẹ̀ tí ìbáṣepọ̀ bẹ́ẹ̀ kó bá mi sùn mm. tó ti tó ti tó ti ṣẹlẹ̀ gbẹ̀yìn láàrin èmi àti. ẹ dẹ̀ wà nínú ilé kan náà. bẹ́ẹ̀ ni màá ó tọ́jú mi níwọ̀n bá bọ́ ṣe lórí ọ̀fẹ́ ó dẹ̀ tọ́jú àwọn ọmọ mi ọmọ mẹ́ta ni mo bí bọ̀ ìbò mo lùgbẹ́ ọkàn ọkùnrin méjì obìnrin kan. no kí lẹ wá ń dúró ṣe níbẹ̀ kí ló kí ló ṣókó ẹ̀ dẹ̀ ń ṣiṣẹ́ kí lẹ ṣe fún tí ò fi doyin fọdún mẹ́sàn-án. ẹ nǹkan tó ẹ sọrí lórí ọ̀rọ̀ títí ó ṣiṣẹ́ àbí kò ṣiṣẹ́ yẹn ni at least ọkọ téèyàn ṣàfẹ́ níbẹ̀ àárọ̀ ọjọ́ hmm. téèyàn dẹ̀ bí ọmọ mẹ́ta fún hmm. ọmọ méjì ni màá kà ń sìn hmm. ọmọ méjì ló wà lọ́wọ́ mi ń sìn

ló sọ ojú mi lè jojú ẹni tó lè pẹrun ah, àbí táwọn ọkùnrin máa ń kọ ọ̀rọ̀ sí mi tó máa mi fún fẹsẹ̀ náà fẹsẹ̀ mi ọmọ gẹ́gẹ́ sáì mi ní i don't know anything òun ló dìbò ẹ̀jẹ̀ mi mi ò dẹ̀ use mọ́ life pé ká gbé ọkùnrin kọkùnrin fẹ́yàn fẹ́yàn kó tó di kéèyàn wọlé ọkọ. ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ má rojọ́ púpọ̀ mo fọlọ́ọ̀ bàbẹ̀ yín ẹjọ́ ẹjọ́ ògbùdọ̀ pọ̀ jù go straight to the point ẹ ọmọ get inside ni mí olódì virgin mi àwọn ò fẹ́ mọ gbogbo yẹn ń bì báyìí hello. hello ma. hello à ń gbọ́ yín. hello. hello à ń gbọ́ yín sà. hello. à ń gbọ́ yín sà à ń gbọ́ yín. ok mo mo ní threat mi mo fẹ́ ṣe kí ni ṣàbàríkò. a ah, ṣe ṣàbàríkò lò lé ní bàbá a ah, ṣe lé ní. hello hello. hello ẹ kalẹ́ o. ẹ kalẹ́. hello. hello ẹ kalẹ́. hello ẹ kalẹ́. hello. tẹ́ bá fẹ́ sọ̀rọ̀ ẹ lọ síbi tó quiet ẹ pa nǹkan tẹ́ fi ń sọ̀rọ̀ lẹ́yìn ẹ go straight to the point ẹ má rojọ́ jù go straight to the point hello. Hello, Auntie Nka. Ẹ go straight to the point. Ẹ kalẹ́ o. Hmm. Hello, ma. À ń gbọ́ yín. Hello, ma. Hello, ẹ kalẹ́ ma. Ẹ kalẹ́ o. À ń gbọ́ yín, ma. Mo ti ń sọ̀rọ̀ ma. Ok, kí ló ṣẹlẹ̀? ẹ wo àǹtí nǹka mo ti tẹ́sí lórí whatsapp. mama mi ò ní láti respond. Hmm. ma. Mm mi ò ní láti respond tí n bá ráyè ẹ bá wa sọ nǹkan tẹ fẹ́ bá wa sọ nísìn ẹ go straight to the point. ó pa ní dáadáa mà. ẹ go straight to the point Yo, ẹ bá wa sọ nǹkan tẹ fẹ́ bá wa sọ. ẹ wo èmi náà ní iṣu bẹ́ẹ̀ mo fẹ́ bá yín sọ̀rọ̀ mo fẹ́ ká sọ̀rọ̀ lórí whatsapp mi bóyá tẹ bá ṣe program. mi ò ní bá yín sọ̀rọ̀ tí bá ṣe program go go and pay me if you want to talk to me go and pay me money. Me ní bá yín I don't want to talk to you pay me first. ma. hello. hello. hello ẹ kúrọ̀lẹ́ ẹ go straight to the point ma. ẹ le. o. le. yes ma àti ike ẹ pé tó. yes ma. hello. à ń gbọ́ yín ìyá go straight to the point. àṣeyíká ẹ̀mí ní little stress mo fẹ́ ṣe ẹ̀mí à ń gbọ́ ẹ rọra sọ̀rọ̀ ní ṣókí ni o kí ló ṣẹlẹ̀ ṣé ilé ọkọ lẹ wà ìjọ́ wo lẹ ti dókó gbẹ̀yìn. ó ti tó three months. three months ṣé ìyàtọ̀ ọkọ lẹ jọ ń gbélé. kí ló àjọ ń gbé ni. kí ló wá dé tó fi wá tó three months ẹ ti dóra yín. ẹ nǹkan tó ṣẹlẹ̀ ni wípé ó ṣàwọn kankan fún mi ní bíi kápẹ́pẹ́ bíi early of this year. Hmm. iṣẹ́ kan náà làjọ ń ṣe kí n pè níṣẹ́ ìrànṣẹ́ nǹkan mm. tí mátọ́dà rẹ bí òun púpọ̀ wà lórí ètò mm. kí n kò bí abiṣẹ́ ìrànṣẹ́ bọ̀ kí iṣẹ́ kan náà lájọ ṣe mm. so gbogbo àwọn ọmọ tó yí mi ká pátápátá ló máa ń bá sùn tí mo dẹ̀ máa ń kódà ẹni ọ̀gbìn sílẹ̀ mo ṣe ká mú orí òbò tó ń bá kan náà àwọn ọmọọṣẹ́ mi sùn so yẹn àtìgbà yẹn tó bá wá gorí mi mi ò mi ní passion fún mọ́. ẹ ìgbà tẹ́ẹ̀dẹ̀ wá ní passion fún mọ́ ìgbà tẹ́ẹ̀ bá ní passion fún mọ́ kí ló tẹ̀ kúrò nílé ẹ̀ ẹ̀yin tẹ́ fà àwọn ọmọọṣẹ́ yín ṣọ ṣẹ́ fi ẹ̀yin tẹ́ fà àwọn ọmọọṣẹ́ yín ṣọ ẹ̀yin tẹ́ gbé ológbò mo sọ fún pé ológbò lọkùnrin ẹ̀yin tẹ́ wá gbé ẹran sẹ́nu ológbò tó ológbò wá jẹ kí ló dé tẹ̀yin ò kúrò ń bẹ́ẹ̀ gbà tí ó kà yín lára. kò ní sọ ibi tá a ti ń ba bọ̀ náà jìn nǹkan tá hmm. a ti jọ papọ̀ ó pọ̀ gan tí òun ṣe nǹkan bẹ́ẹ̀ tí a kò lè break just like that. ẹ bọ màmá yìí ẹ bọ ìdáwàá you only you cannot eat your cake and have it tẹ bá ti mọ̀ wípé ẹ lè break up nítorí nǹkan tẹ ti jọ papọ̀ ibi tẹ ti bànà ọ̀bọ̀ ọ̀nà jìn so nǹkan tó wà láàárín ìgbéyàwó láàárín ọkọ àtìyàwó ẹ láti dóra yín so ẹ lè sọ wípé torí pé nǹkan tẹ jọ papọ̀ ó pọ̀ ẹ lè break up just like that then ẹ láti máa fún lóbò And hmm. la yeah you have to put gbogbo nǹkan tó bá ṣẹlẹ̀ ẹ put ẹ behind yẹn láti jẹ́ kó máa dó yín so tẹ bá ti mọ̀ wípé kò lè doyin mọ́ then e kuku diju yín kẹ fílẹ̀ kẹ dẹ̀ break nǹkan tẹjọ papọ̀. ẹ ní ko kó má kó má domi mọ òun gbọgbọ fún ara ẹ nísìnyí ò ní ò ló kàn pa mí tì ẹbọ yìí ń mọ òkú tẹ sọ nísìnyí. ẹ̀sìn tó máa fi nǹkan ni pé òun ò gbádùn mi mọ́. ẹ̀yin gọ́gọ́ fúnra yín ti sọ tòótọ́ ń bì báyìí ẹni tó bá ń do yín lọ́wọ́ ẹni kìíní yẹn ẹ kì í fara fara gbádùn. ẹ mi èmi gan ẹ gbàgbé ẹ̀mọ̀ because màá rántí. exactly téyìn bá dẹ̀ ti rántí. òtún bá dẹ̀ ti rántí ara mi máa kú ni. so ẹ̀yin lẹ̀ ẹ̀dọ́ mọ́ nǹkan ni òdo torí tí ẹ̀yin bá rántí ara yín máa kú òun dẹ̀ máa mọ̀ lára yín pé nǹkan kan ṣẹlẹ̀ lára yín ara tiẹ̀ náà máa kú so it's as good as kó kúkú má dòyìn ó bẹ́tà fún òun so ẹ̀yin gangan ni ẹ jẹ́ kó dòyìn so tẹ́ bá ti mọ̀ pé kò lè kúrò lára yín which I quite understand èyí ó lè ṣèmi náà ẹ fílẹ̀ kẹjọ máa bá tiẹ̀ lọ that's the fílẹ̀ kẹjọ máa bá tiẹ̀ lọ kẹ pípọ̀ tẹ́ bá dẹ̀ ti mọ̀ pé nǹkan tó wà láàrin ara yín nǹkan tó ṣìṣe túṣe ni ẹ kúkú ṣe àtúnṣe kẹjẹ jẹ́ kí tó forgiveness yẹn wà total kó jẹ́ wípé tẹ bá ń dóra yín ẹ hmm. gbé ara yín sílẹ̀ bí obìnrin tó fẹ́ dóko òun náà dẹ̀ dóòbò bẹ́ni pé hmm. yes mo gbádùn òbò but e mo pé tí okó ọkùnrin bá le tẹ wá kẹ́ ara sílẹ̀ bíi pé ṣáà wá do olórí burúkú àjòbòyò body language yín máa pè hmm. lájòbòyò náà kò ní gbádùn ẹ̀ so ó bẹ́tà kókó má ṣe rárá. so tẹ́ ẹ bá ti lè forgive ẹ let him go. Okay. Hmm. Hello? Hello? Hello, mo ń gbádùn yín. Hello? Hello? <laughs> Ẹ kálẹ́ àti nǹkan. Ẹ kálẹ́ o. Ọkùnrin mi mo rí yín o, ẹ kálẹ́ ọkùnrin mi o. Ẹ̀hẹ̀, mo ń gbádùn yín. Hello? Mo ń gbádùn yín sà. Hello ma. Hello, ẹ kálẹ́ màá ti nǹkan. À ń gbádùn, mo ń gbọ́. Kí ló wí? Tẹ́ bá tún sọ ẹ̀ ló lẹ́ẹ̀kan sí màá pọ̀ sí yín ẹ go straight to the point ẹ bá mi sọ̀rọ̀. the number to call is for Ewa ni ní mo sọ fún yín pé ẹ dúró síbi network ẹ ti da if you want to talk to me. ẹ kalẹ́ ma. ẹ kalẹ́ sà o. ẹ kalẹ́. ẹ kalẹ́ bàbá mi. two three four. hello. ẹ̀dọ́ àti nǹkan ẹ go straight to your point ẹ fi kíkì yẹn lẹ ti kí mi bí ẹ máa fà ẹ sọ̀rọ̀ lọ straight ẹ ah, ẹ ẹ. mi ò gbọ́ ní dáadáa ni ṣe rí n tó ṣẹlẹ̀ sí mi hmm. ó ti tó bí oṣù mẹ́rin báyìí tí mo ti fún ìyàwó mi là. kí ló dé. ẹ ṣe ṣe rí nọ́mbà wọn Ọlọ́run mi torí mo tètè má rè mi ò tí ì pé táàtì báyìí bọ́ mo dẹ̀ ti ní ọmọ méjì hmm. bọ́ tí èmi àti ìyá mi bá ti wá ń ṣeré ó jẹ́ ẹ̀dá kan tí bá ní kò ṣe báyìí kò ṣe báyìí á ní irọ́ ìgbà tí òun ṣe olóṣó báwo ni màá ṣe máa ní kóun ṣe báyìí kóun ṣe báyìí bọ́ kàtẹ́wà ní ìyẹn pé ó ti mọ́ lára ìyẹn mo filẹ̀ fún but tó bá jẹ́ pé mi ìpè fún oṣù mẹ́rin oṣù márùn-ún ìyàwó mi ò ní pè mí fún rẹ̀ hmm. a máa tó dé pé èmi ni kí n máa pè òun all the time mo wá hmm. máa ń pè é pé ó yẹ obìnrin yẹn anidin adẹ fún yẹn láti tiẹ̀ máa pè mí ọkọ mi ò súnmọ́ mi o hmm. a ní irọ́ òwe ṣolóṣo ẹ̀tọ́ tèmi ni kí èmi máa pè òun débi pé ó wá máa ń sùn débi pé àti kékeré ni mo ti ń gbégbé gbégbé arúgbó kò sí feelings ìlúgbọ̀n ti máa ní bá ṣeré pé kí n kàn gbórílé láyà á ní gbórí kí n ṣe gbá kí má kí má ṣe òun léṣe gbogbo àwọn nǹkan báyìí ó máa ń ṣe dédé pé kò kí í fẹ́ kí ilé wù mí òyìn torí àwọn ìwà báyìí ló máa ń wù ó máa ń kó àkọ́ sáà máa wù ú pé bóyá ló ti dàgbà bí arúgbó èmi dé lílé àti náà òǹgọ fún ẹ̀gọ́ ètè káàtì àjọ náà yìí but gbogbo àwọn nǹkan báyìí kò kò kò mọ́ lára kìí ṣe. ok mo fẹ́ bèrè nǹkan lọ́wọ́ yín sí so nǹkan méjì ló put ẹ̀yìn ọ̀fun sí lára ìyàwó ẹ̀ nọmba one kò kí ń bèrè okó lọ́wọ́ ẹ̀ àbí. kò kí béèrè èmi wọ́n á fojú òun máa máa dùn mí tọ́ wọ́n á sọ fún ọ pé ó yẹ kó ti máa pè ní pé ọkọ mi nǹkan bẹ́ẹ̀ á ní irọ́ òun lè dè kó jẹ́ pé ọdún kan ni ló bá wù mí wípé kéèmí má béèrè wípé òwò lẹ́ni láti dúró fọ́dún kan kí òun náà á ṣe. wọ́n máa wọ́n máa ń dùn ún àdùnkù wa ok ní sùúrù bá béèrè pé mo fẹ́ jọ ẹ̀yin obìnrin ẹ kọ́gbọ́n o tóbìnrin bá sọ pé ọkọ mi mo fẹ́ dóko báwo lo ṣe máa ń feel lára ẹ̀. kò sórí tó bá sọ́gbọ́n fún rẹ̀ fúnra mi inú ìyá dùn tó bá sọ bẹ́ẹ̀ fúnra mi inú oṣù wọn tèmi já dùn ọ̀kùnso gbogbo nǹkan báyìí dẹ̀ ní láìkẹ̀ èmi láìkẹ̀ máa ti bẹ̀rẹ̀ máa ṣe rí mo láìkẹ̀ ìbò owó láìkẹ̀ hmm. ó ti sún mi. ok nísìnyí tó kọ́ kódà mo ti ní pé irú gan mo ti fún ní mẹ́sẹ̀gì gan ní whatsapp ipa ọ̀rọ̀ wa o mo fẹ́ kẹ́ ṣe bá ń pè é kí bá ń bá sọ̀rọ̀ bọ́ mo ti tẹ́jọ́ rẹ̀ sùn oyè mẹ́ẹ̀bọ̀ ó dà pé kínní yẹn inú ẹ̀jẹ̀ ló wà kò tẹ̀ rẹ̀ bí àti change irú gan gani gan ti bá ní àmàyà báyìí báyìí ó lè ní wo òun ò ṣe tí ó bá wè ní kí èmi lọ gbólóṣó ẹ máa gbé owó ìrọ̀bá yẹn fún ìyàwó ilé kó máa fún ọkọ nímọ̀ràn pé kí n lọ gbólóṣó. màá pè after the show màá pè after the show mo fẹ́ kẹ́ de nǹkan kan tó sọ ńbẹ̀ yẹn o ẹ̀yin obìnrin ó ní tí obìnrin bá pè òun pé kó òun fẹ́ dóko ní inú òun máa ń dùn òun ní kọ́kọ́ ṣe mọ̀ pé kò sí kékeré ọkùnrin ẹni tó ń sọ̀rọ̀ yìí méjì o. Hmm. hello hello. yeah. ẹ kalẹ́ o. ẹni tó bá fẹ́ pè mí kó kọ́kọ́ pa nǹkan tó fi ń gbọ́ Facebook ẹ má sọ mí di àjẹ́. a ti pa a ti pa a ti pa a ti pa àti nǹkan ẹ kalẹ́. ẹ kalẹ́. hello. hello ẹ kalẹ́ ẹ gbóhùn sókè. ẹ kalẹ́ o ẹ kó mm. ètò. ṣé rí ó ti pé oṣù mẹ́rin tèmi ti báyàwó mi ní sẹ́ẹ̀sì. kí ni reason. nǹkan tó dẹ̀ fà ni wípé kẹ́rí ó máa ń sọ̀rọ̀ ó máa ń sọ̀rọ̀ àwọn nádì ó máa ń sọ àwọn ọ̀rọ̀ burúkú burúkú inú mi ò kì í dùn láti ibù ga àyà mi dé gan hmm. nǹkan tó máa ń fa ti tèmi nìyẹn ṣùgbọ́n okó mi ò kì í le sí i torí àwọn ọ̀rọ̀ tó máa ń sọ. Hmm. ṣé okó ẹ máa le níta tí ò bá le sí i. ṣé okó ẹ máa ń le níta tí okó ẹ ò bá le sí ìyàwó ẹ. bẹ́ẹ̀ ni okó mi máa ń le níta dáadáa ó pọ̀ tẹ́ pé láti sọ àwọn ọ̀rọ̀ burúkú àwọn ọ̀rọ̀ burúkú àwọn ọ̀rọ̀ burúkú sọ́kọ alice ìyàwó máa ń múnú ọkọ dùn ni hmm. kò sí pé bóyá àjẹjọ máa ń sùn ṣé ẹ tí bá ní ó yá ń gbà mí mi ò lè ṣe o àti tó bá tó yàn tẹrẹ ni tó ìka ìgbàlajà ni yóò ṣèlè tó mú àwọn ọ̀rọ̀ yẹn ló bá ń pa ọ̀rọ̀ yẹn kò ń jẹ́ kí n lè ní feelings kankan fún rárá. Hmm. mo fẹ́ bèrè nǹkan kan lọ́wọ́ ẹ̀ tí obìnrin ìta bá wá sọ the same thing tíyàwó ilé ẹ̀ ń sọ sí ẹ ṣé okó ẹ̀ ṣì máa padà lé sí bóyá àlè ta ó wá ṣe nǹkan tíyàwó ẹ̀ náà máa ń ṣe sí ẹ ṣókó ẹ̀ máa ṣì lé sí. tó bá jẹ́ ìta ni mo wà. tó ń tọ́ pé obìnrin yẹn dẹ̀ sọ the same thing tí ìyàwó ah mo fẹ́ kó pè and i have my reason i have my reason mo fẹ́ béèrè question yẹn hmm mo fẹ́ béèrè question yẹn. ó máa pè the number to call is plus four four seven four zero four eight five one two three four fún gbogbo ẹ̀yin ọkùnrin àti rí ẹ tó sọ pé nítorí ọ̀rọ̀ tí obìnrin ń sọ mo fẹ́ kẹ ẹ má kàn máa wo program yìí o obìnrin tó bá wà nínú kinní tètè máa pìkẹ̀ ó ní ó ń pa okó òun wípé okó òun dẹ̀ máa ń le níta àmọ́ mo wá fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀ pé the same ọ̀rọ̀ tí obìnrin yìí ń sọ tí àlè ìta bá sọ sí ẹ ìdí okó ẹ̀ sì máa le sábẹ́ ìta in fact mo question answer tí mo expect lọ́wọ́ ẹ̀ ti wà lọ́kàn mi màá dé wá béèrè báwo ló ṣe rí bẹ́ẹ̀ so gbogbo ẹ̀yin obìnrin nígbà míì ọkọ mi ò súnmọ́ mi then ẹ̀yin ọkùnrin ẹ̀yin obìnrin tí ìyá oko ń jẹ tẹ́tí wá push tẹ́tí wá push pé ok ẹ fẹ́ lọ ṣe nǹkan tí ò yẹ kẹ́ ẹ hello. hello. hello ma. hello à ń gbọ́ yín o ṣé ilé ọkọ ló wà. ilé ọkọ ló wà obìnrin tí ò sí ilé ọkọ náà ni o. kí ló dé ẹjọ́ wo ló dán dún ẹgbẹ̀yìn. ọkọ̀ tó travel àti ìṣòro ti lo six years. Ah. mo lè ti bímọ mẹ́ta. Ah. ó lọ ó traveler fún six years báwo lo ṣe wá ń cope. Ah. lẹ́kì ìta èmi ti lẹ́lòmí o lẹ́kì èmi ti lẹ́lòmí tó ń dó èmi ṣá. ọ̀bọ̀ kò ṣe pé fẹ́ fẹ́ o ó kàn ń do ẹ̀ ó ń ṣàyàn ọbẹ̀ ni o. má. mo ní ẹni omi tó níyẹn tó ń dó ẹ yẹn kò ṣe pé fẹ́ fẹ́ o ò fọkọ ẹ lẹ̀ o àfúnmọ́ mo ọmọ jẹ́ kó yé o mo lè fọkọ mi lẹ̀ o orí àjà hmm. bọ̀ à ẹ̀mí ṣàyè mi ṣá for for the past six years and my last born to be eight years by now gbèsè pé màá ṣe jáàbọ̀ à. okó yẹn náà ni. wọ́n ti gbé gan ọmọ òbí ọmọ ẹ̀gbọ́n àti fún kókó wá dé mi rí àwọn ìjọ gbé gbọ́kọ̀dà tó jọ gbé three months lẹ́ẹ̀mí kò ní fọwọ́ kàn mí even six months ǹjẹ́ tó bá kọ́ wù ú bóyá mo kàn sùn ó kàn máa wọlé màá kàn ní fílípì ẹ̀kan wọnú mi di mẹ́tì láì ti jáde nìyẹn ní tó máa sọ ni pé kò sí nǹkan tó pọ̀ òun o òun ti ṣe tó fẹ́ ṣe òun ti wá òun ti wá náà nìyẹn. Hmm? bọ̀ ìgbà tí mo fi hàn ẹlòmíì tí mò ń déètì báyìí tí mò ń dò ó mi ò lè sọ mi ò lè sọ fún tọ́ ọ bọ̀pọ̀ náà o kò tẹ̀ ó kú wálé náà. ṣé yẹn wá ń dún ẹ dáadáa bó ṣe expect ṣé ó ń dún ẹ dáadáa jọkọ ẹ lọ ó gbìyànjú ó gbìyànjú ó gbìyànjú ó gbìyànjú ó gbìyànjú. so ṣé ṣé pẹ̀lú bó ṣe ń dún ẹ́ ń sìn ṣé wá láyè tí ó tẹ̀ wá ronú ọkọ ẹ̀ ń báyìí mọ́ àbí tó bá rí lórí. tí wàá rí mo rí o ọ̀sẹ̀ náà ti jẹ́ kó yé mi o. ok all right bọ̀bọ̀ ì ti pè padà hello hello. so mo ní the same ọ̀rọ̀ tí hello the same ọ̀rọ̀ tí ìyàwó ilé ẹ̀ ń sọ sí ẹ. mo ń gbọ́ yín. the same ọ̀rọ̀ tí ìyàwó ilé ẹ̀ ń sọ sí ẹ tí àlè bá sọ sí ẹ. àlè àlè òkè àlè òkè sọ̀rọ̀ sí mi àlè máa ń kẹ́ mi ní fact tí èmi àti girlfriend tí mò ń dé ti bá jọ wà hmm. kò tó bá fọwọ́ kan lọ ni màá dó àjọ máa ṣe eré dáadáa kò ń sọ̀rọ̀ anyhow kò ń sọ̀rọ̀ sí mi ìfà ó máa ń pèsè mi ni pé à mo dẹ̀ ṣe máa ń ṣiṣẹ́ yìí ó wà hard work ó ṣe kìíní kan níyà ó tún sọ pé yàrá òbí gòmọ fámì mi ni hmm. i'm telling you. Hmm. so tí tó bá wá lọ sọ̀rọ̀ sí ẹ ìjẹ́ okó ẹ̀ máa ìjẹ́ okó ẹ̀ máa lọ ṣé o kò ní wù ẹ́ dó mọ́. ẹ ṣe pé ni pé tó bá jẹ́ àlè ni ó lè sọ̀rọ̀ sí mi right hmm. torí pàjọ wa lálẹ́ yìí bọ́ ìyàwó yẹ kí ìyàwó kò yẹ kó máa sọ àwọn ọ̀rọ̀ burúkú sí ọkọ ẹ̀ torí pé àti dàyà amídèkè ẹ̀rú máa máa bà mí nígbà tí àwọn bá ń ṣe pé fún yàn tó ń sọ gbogbo àwọn ọ̀rọ̀ tí ẹ̀ kí ẹ̀ máa gbọ́ tó lè yẹ tó máa máa dà àdé tó lè yẹ tó máa sọ pé kó bímọ fún yàn ìjọ yìí hmm. tó ká lè máa sọ̀rọ̀ sí mi ó kó mi lèlè torí pàjọ́ ń dóra wa ni kò jẹ́ máa fẹ́ra wa. Hmm. so four months ìsìn ò tí ì dóyàwó ẹ báwo ló ṣe wá ṣe kò dẹ̀ bèrè okó kò ní kó wá kò tiẹ̀ fokú ẹ̀ mọ́ra àbí kó fa ẹ̀ mọ́ra kò lè fà mí mọ́ra o bìkọ́ mò ń bínú sí gidi gan kò lè fà mí mọ́ra kò lè máa ṣépè fún mi tàbí kó máa tilẹ̀ tó máa gun àyà ẹ̀ ọjọ́ tó fẹ́ tà láti pé mo ṣàgbọ̀rọ̀ bó mo ní láyé pé mo ń ṣerú ẹ̀ báwo àti máa ṣe tí màá tó máa bẹ̀rù. máa gbọ́ ṣọfẹ́ kí n bẹ́ spíkà ẹni tó ń sọ̀rọ̀ yìí kí n sọ fáwọn èèyàn tó dáwọn kan sọ bíbá pé broda náà láì. àti ẹni tẹ́ ẹ̀ mọ̀ ló ń sọ̀rọ̀ ẹni tẹ́ ẹ̀ mọ̀ àjọ máa ń sọ̀rọ̀ wọn pa ẹni tẹ́ ẹ̀ mọ̀ gidi ló ń sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ ńláńlá ló máa ń sọ sí mi àtẹ́lù yìí I can't lie to kò ṣe pé mi àti ẹjọ́ ń sọ̀rọ̀ èmi àti ò kì í sọ̀rọ̀ à ń sọ̀rọ̀ bá kì í ṣe ọlọ́rọ̀ ẹni tó ń sọ̀rọ̀ yìí tẹ bá rántí ohun gẹ́ẹ̀ kan tí mo tí mo play síta tó ń bú àwọn fámìlì ọkọ ẹ̀ ọkọ ẹ̀ lélẹ̀ tó sọ wípé ayílála máa pa fámìlì ó máa pa àwọn èèyàn ọkọ òun tí ò bá fòun lẹ̀ onítọ̀ tó sọ̀rọ̀ ẹni tó sọ̀rọ̀ rẹ̀ tó ń bú fámìlì ọkọ ẹ̀ òun ló ń sọ̀rọ̀ yìí torí àwọn tó sọ pé lórí irọ́ kò ṣe lórí irọ́ mo ti play ohun ìyàwó ẹ̀ síta tẹ́ ti rí tẹ́tí gbọ́ so kò ń ṣe lórí irọ́ hello. hello. ṣẹ̀rí ìsìn ṣẹ́rí àwọn èèyàn ẹ lè sọ mí di wèrè ẹ lè sọ mí di wèrè téèyàn bá ya wèrè pẹ̀lú yín lórí bíi ẹ ní jẹ́ kó gbádùn èèyàn láti ya wèrè gidi pẹ̀lú àwọn tó ń bá rìn tó ń bá tó ń bá sọ̀rọ̀. ẹ lọ́ọ̀ ìyá mi jàre ẹ gbóhùn sókè ṣé ilé ọkọ lẹwà gbàwó dókòó gbẹ̀yìn ẹ kó ètò ilé ọkọ ni mo wà mo dẹ̀ ti dókó pẹ́ yìí sí ń tóbi oṣù mẹ́fà. kí ló dé tẹ fi máa dókó lóṣù mẹ́fà kí ló ṣẹlẹ̀ ṣé okó ọkọ yìí ò ṣiṣẹ́ mọ́ ni àbẹ́yìn lẹ̀ ń sọ pé no. okó ẹ̀ ń ṣiṣẹ́ àmì mi gan lèmi gbóbò sà. kí ló tẹ̀ ń gbóbò sà. ok ìdí tó yẹ kí n pè náà ni ọkùnrin tẹ́lẹ̀ sí kókò padà tó tẹ̀sí padà hmm. ṣe é rí bí obìnrin ṣe ń bí obìnrin ṣe ń sọ ọ̀rọ̀ àlùfàǹṣà sí ọkùnrin lọ́kùnrin ní ìwà tó ń sọ ọ̀rọ̀ àlùfàǹṣà sí Hmm. ní ọ̀pọ̀pọ̀ ẹgbẹ́ kí obìnrin tẹ̀sán decide láti máa sọ̀rọ̀ àfàǹṣá fún obìnrin ọkùnrin ẹ ti fi ara ẹ̀ wọlé gidi ó dẹ̀ ti fi ìyàwó ẹ̀ wọlé ni. Hmm. mo ní interest nínú ọ̀rọ̀ yìí o ẹ jọ gbogbo ẹ̀yin tẹ́ bá ń pè straight nsìn ẹ jọ mo ní interest nínú ọ̀rọ̀ tán àǹtí ń sọ mo ní interest nínú ọ̀rọ̀ yẹn jọ gbogbo ẹ̀yin tẹ́ bá ń pè straight ẹ ṣì dáwọ́ ọkọ yín dúró i want to talk to this lady ẹ jọ nítorí ọlọ́run gbogbo ẹ̀yin tẹ́ bá ń pè mo mọ̀ pé ẹ̀ ń wò mí ẹ má pè mí nísìn ẹ jọ̀ọ́ ẹ dáwọ́ kọ́ yín dúró ẹ jọ̀ọ́ i want to talk to this woman hello mo ń gbádùn yín. two oh, three four. sister ẹ pè mí straight ẹ jọ̀ọ́ ẹ pè mí direct ẹ jọ̀ọ́. mo fẹ́ bá woman yìí sọ̀rọ̀. kódà máa pè wọ́n fúnra mi. This is the Vodafone voicemail service for. Bí wọ́n ti ń tọ́ láti pè mí. Mo fẹ́ bẹ́ẹ̀ nìyí sọ̀rọ̀. Oh, seven. Hello. Hello ma. Yẹ, mo ń gbádùn yín. Ẹ̀hẹ̀, mo ń gbádùn yín. Yeah. Hmm so uh, ohun tí mò ń sọ ni pé tí obìnrin bá ń sọ̀rọ̀ àlùfàṣà fún ọkùnrin hmm. ọkùnrin yẹn ti disrespect ara ẹ̀ hmm. ṣẹ́ríjọ́ tí ọkùnrin bá ti ń béèrè pé èmi tó bá ti ń sọ pé èmi ni ọkọ lórí ilé èmi lọ́kọ ẹ̀ ọkùnrin yẹn ò dúró ní ìdúró ọkọ ni hmm. ṣẹ́rí owó bẹ́ẹ̀ ṣe máa ń sọ náà pé owó nìkọ́kọ́ lèèyàn fi ń ṣèkì ọkọ ṣẹ́rí obìnrin tó bá dẹ̀ jókòó sílé ọkọ tó bá ti dúró síbẹ̀ tó ní sùúrù after five years tó bá di pé ó ń gbẹnu tó ten years ṣẹ́rí bẹ́ẹ̀ náà ṣe máa ń sọ tó bá yá ọ̀rọ̀ dídò òṣè dídò ó máa límìtì díẹ̀ kì í ṣe bóyá kóbìnrin yẹn ò nífẹ̀ẹ́ ọkọ mọ́ hmm. àmọ́ tí obìnrin yẹn ní lọ́kàn ó ju gbogbo yẹn lọ hmm. pàápàá tóbìnrin yẹn bá ti bímọ ó ń wá àlùbáríkà fáwọn ọmọ ẹ̀ ó dẹ̀ ń wá àlùbáríkà fún ọkọ ni àmọ́ bọ́bìnrin yẹn ṣe wá ń wá àlùbáríkà fún ọkọ tọkọ yẹn ò ṣe tí ò ṣe ṣe tí ò gbìyànjú ní ọkùnrin mọ́ especially nílùú òyìnbó tá a wà yìí mo sọ pé eighty percent obìnrin máa agree pẹ̀lú mi pé obìnrin ló ń ṣiṣẹ́ jù nínú ìlú yìí mi láwọn ọkùnrin náà ń ṣe o but obìnrin tó bá kan kàràǹgídá obìnrin á ṣiṣẹ́ cleaning pé kíyà má bàa jẹ àwọn ọmọ òun àmọ́ kí ọkùnrin tó decide láti ẹ̀sìn lọ ṣiṣẹ́ kíà ìyá yẹn á ti jẹ bóòlù ìyá mi táwọn ọmọ ẹ̀gbọ́n lára tí ò ní bìkítà. ẹni sùúrù màá mo fẹ́ béèrè kwẹ́sọ̀ kan lọ́wọ́ yín kí wàá ní nǹkan tó fà á torí tẹ́yìn fi wá sọ pé òkè o ẹ̀yin gangan lè fún ọ for six months ọkùnrin tó lápá tó lẹ́sẹ̀ tó jẹ́ pé tẹ bá ní kó gbà báyìí tẹ máa fún nímọ̀ràn tí ò ní gbà tó máa torí pé bóyá pẹ́ yìí ń ṣiṣẹ́ ẹ̀yẹ́ wá ṣe wàhálà lọ ẹ̀ dé ẹ̀ tó ń jẹ sílé ẹ̀ mọ bí orí bí àṣẹ ní ká má máa sọ òyìnbó bí ẹ ti máa put roof sórí ibi tẹ máa ṣe fún sanwó ilé ẹ mọ ẹ máa wò bá pé kẹ kẹ kẹ lọ síwájú kẹ progress as couple bọ́sọ́kùnrin yóò ní gbìyànjú á máa dúró lórí pé ẹ ó máa ṣe ó máa ṣe ni tó bá yọ máa sóbìnrin yẹn ara kù yan. okay so based on that Or so ṣé ìyẹn wá ní based on that obìnrin yẹn lè take action fúnra rẹ̀ pé òkè ò lè dómi mọ́ nítorí ẹ̀. kí ni kí wá láǹfààní kí láǹfààní ọkọ ní like I said pé tó bá ti tó after so many years gbéyàwó ṣe lè máa máa sọ pé bóyá ọ̀rọ̀ kó náà wà ń bẹ̀ but ohun tó máa wà ń bẹ̀ ṣé rí ọkùnrin tó pè tó sọ pé bí àlè bá sọ̀rọ̀ sóhun ta ó lóun adó ní lè lóyún ọ̀hún mo ti yàwó inú ilé kì í ṣàlè lóyún ẹ mọ́ ó ti rí ẹbí ẹni tẹjẹfẹjẹ gbẹdọjọ alẹ́ oríire ló ń wá fún ẹ ọ̀rọ̀ òbò tó bá tó bá di pé ó ṣe kí dáwò bá pé ṣọ̀rọ̀ òbò nìkan ni tó máa ń mú tó máa ń lò bá pé ìyàwó ilé kò fi gbogbo ara fẹ́ bá wọn sùn kì í ṣe bí ẹ torí kò nífẹ̀ẹ́ yín mọ́ àlùbáríkà tó ń wá fún yín tẹ̀yìn gò wá fi tẹ́ ẹ̀ show concern owó tó máa jẹ́ kó sún obìnrin tó máa sún ìyàwó ilé. aunty to be quite honest ẹ sọ àwọn kọ̀ọ̀kan méjì from the beginning tí ó tí mo fi wípé tí tí obìnrin bá ṣe bẹ́ẹ̀ yẹn ó ṣeé ṣe kó má kí ilé yẹn ẹ jẹ́ kí n pa kínní kí wọ́n máa lísìn sí mi mo dẹ̀ fẹ́ kẹ́ lísìn sí mi o ah mo dẹ̀ fẹ́ kàǹtì lísìn sí mo máa dáhùn mo máa tún pè wọ́n padà mo fẹ́ kàǹtì gbọ́ tèmi I want her to listen to me I'll call her again. àǹtí hello ma ṣé kìí sọ tòótọ́ fún yín ṣe fẹ́ gbọ́ tòótọ́. mo ń gbọ́ yín ma. tòótọ́ ẹ̀yin lọkọ nínú ilé yẹn ọkọ yín kọ lọkọ o ẹ̀yin lẹwọ ẹ̀yin lẹwọ trọsà ẹ̀yin lẹwọ ẹni sùúrù number one kò sí bọ́ kò sí bí inú ilé yẹn tẹ́ẹ̀bà ṣọ́ra kò sí bí inú yín ṣe lè dùn síra yín because already ẹ máa gbọ́ ṣó yìí ẹ ti sọ nǹkan méjì number one bí ìgbà tíyàn ti gba sátidé lọ́wọ́ ọkùnrin yẹn ó ti gbé sunday lé lọ́wọ́ mi sọ pé ọkùnrin yẹn nǹkan tó ṣe right but ẹ ti sọ àwọn nǹkan kan méjì wípé ọkùnrin fi rẹ̀ wọ́lẹ̀ lóbìnrin ṣe máa sọ̀rọ̀ àlùfàǹṣá sí mi lóbìnrin o le sọ̀rọ̀ sí ọkùnrin but ẹ jẹ́ àwọn nǹkan kan sì lè wà díẹ̀ téèyàn lè sì lè cover kéèyàn má bi bí ọkùnrin sì le fie free láti sọ nǹkan tó máa ní ìgbà míì le lè sọ̀rọ̀ sí ìyàwó ẹ̀ níta gbàrà táwọn èèyàn dẹ̀ máa wọ ọkùnrin yẹn ló fi rẹ̀ wọlẹ̀ bọ̀ kó wá wo bí ọkùnrin ṣe sọ̀rọ̀ sí ẹ níta gbàrà kí wọn náà wá dá tiẹ̀ padà fún àwọn èèyàn máa sọ wípé ìwọ ló lẹ́kọ̀ọ́ ìwọ làwọn èèyàn máa bú pé obìnrin aṣa kò lẹ́kọ̀ọ́ èèyàn ní sọ pé torí pé bọ́kùnrin ṣe ṣe torí bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ wípé mo máa tí ì dáadáa o ọjọ́ kan wọ́n ti pè mí gbà kan tẹ́ ṣe sọ̀rọ̀ wípé obìnrin ọkùnrin fi rẹ̀ wọ́lẹ̀ ọkùnrin fi rẹ̀ wọ́lẹ̀ débi pé èèyàn máa máa sọ̀rọ̀ àlùfàǹṣá tó máa bounce back débi pé okó ẹ̀ ò ní ṣiṣẹ́ tọkùnrin bá sọ̀rọ̀ nígbà mi ó ti tọ́ bá àwọn obìnrin tá bá sọ̀rọ̀ síra wa ó máa ń dùn wá so ẹ ẹ ẹ i mean àwọn obìnrin tó bá sọ̀rọ̀ sí wa nígbà míì nǹkan tá a lè gba ọkùnrin ò lè gba ni mo míì so nígbà tẹ bá sọ̀rọ̀ pé ẹ ọkùnrin fi rẹ̀ wọlé obìnrin ò ní any justification láti sọ̀rọ̀ àlùfàǹṣá ọ̀rọ̀ ọ̀rọ̀ kò bá kùn gbé fún ọkùnrin mi ní ẹ lè bú ọkùnrin bọ́ ẹ lè bú ọkùnrin stylishly tó dẹ̀ máa mọ̀ wípé ẹ̀ ń bú òun then ẹ ní any reason whatsoever láti ní ẹpa òbò yín mọ́ fún six months obìnrin ọkùnrin tẹ bá mọ̀ wípé ẹ̀yin lẹ ń sanwó lé ẹ̀yin lẹ ń tọ́jú ẹ̀ ó ti bí ó ti wá ti wá wà useless débi pé ẹ lè fún lóbò yín mọ́ ọkùnrin yóò wọ́ọ̀tì kẹ bá gbé kò wọ́ọ̀tì kẹ bá gbé ọkùnrin yóò wọ́ọ̀tì kẹ bá gbé ọkùnrin tó bá ti wà useless débi wípé ẹ máa ní right láti lè pa òbò yín mọ́ fún tẹ́ ẹ dẹ̀ mọ̀ wípé tó dẹ̀ jẹ́ wípé tó bá tún lọ dóbò níta ẹ ní láìkẹ̀ ẹ mọ̀ pé bẹ́ẹ̀ bá fún lóbòdò á pàpà dóbò ń tàbọ̀ ó lè má jẹ́ kẹ́ ẹ mọ̀ bẹ́ẹ̀ wá pa òbó yín mọ́ fún for six months tó bá lọ bó dóbò ń taṣẹ́ mọ̀ pé ẹ̀ ní lè sọ̀rọ̀ ó kúkú bẹ́tà kẹ́ kúkú jọ máa lọ ọkùnrin tó bá ti sọ yín di ẹrú tó jẹ́ pé ẹ̀yin lẹ ń sanwó ilé ẹ̀yin lẹ ń sanwó oúnjẹ ẹ̀dẹ̀ fáfáfá kò fà kò fẹ́ ṣiṣẹ́ kí lẹ ń jókòó tì fún kẹ́ kúkú fílẹ̀ kó máa lọ ó bẹ́tà ju pé tóbìnrin bá ti ń sọ wípé òun pa òbò mọ́ fún ọkùnrin for six months pé kò lè dóhun ọkùnrin yẹn ti di gbẹ̀wù dání obìnrin yẹn ló ń control inú ilé yẹn tóbìnrin bá ti ní tó bí power to the extent tó jẹ́ wípé ó ní agbára agbára ẹ̀ pọ̀ débi pé ó máa níṣẹ́ mo pa òbò mi mọ́ ò lè dó for six months nínú ilé ọkùnrin yẹn ló ń control ọkùnrin yẹn ló ń control inú ilé yẹn obìnrin yẹn ló ń control inú ilé yẹn tóbìnrin bá ti ní for hmm. six good months pé mo ní agbára láti lè control inú ilé débi wípé o ò ní dómi then obìnrin yẹn ti wà in charge inú ilé yẹn ọkùnrin yẹn ti di gbẹ̀wò dání téèyàn bá ti mọ̀ pé ó ti tó stage yẹn tó dẹ̀ lè gbá mọ́ kúkú fọkùnrin yẹn lẹ̀ kó máa lọ ọ kò kò ṣe àwọn nǹkan tó yẹ pé o lè kúrò lé o lè sá kúrò lé bẹ́ẹ̀ tó bá ti tó stage wípé ọkùnrin obìnrin lòun pa òbò òun mọ́ for six months èmi gọ́gọ́ ni mo pa òbò mi mọ́ nítorí pé ọkùnrin ò ṣe báyìí ẹgbà àwa obìnrin ló máa ń wà lọ́wọ́ ọkùnrin gẹ́gẹ́ bí olórí tí bá ní ẹgbà mi mi pé kó máa fi ẹgbà lù o mi ní kó máa fẹgbà lù wá o bọ̀ gẹ́gẹ́ bí olórí ọkùnrin ló máa bá wa wí àwọn òtúgbùrọ̀ máa wá tábà tẹ̀ máa wá bá ọkùnrin wí kò ṣe pé ká wá pa òbò wa mọ́ for six months ọkùnrin yẹn ti di gbẹ̀wò gbá dání hello hello à ń gbọ́ hello hello à ń gbọ́ yín. ẹ ká lè ti sáyẹn ká ẹ ẹ kú iṣẹ́ ọpọlọ ẹ jọ bí gbogbo program yìí ti ń lọ yìí tí mo discover yìí pé problem is from both sides ṣe mm. understand marital problem ó pọ̀ gan nílé ayé so ìlọrin ẹjọ ṣe lè ṣe program kẹ́ pé àwọn tí wọ́n ní happy marriage so that àwọn àtẹ̀tún lè that's the tension yìí bí ẹ̀ kan fi lè help wa kínú wa tún dùn bí ẹ̀ torí èmi mo dúpẹ́ lọ́wọ́ náà mo ní good eh, second marriage mi ó wà pa inú mi dẹ̀ dùn mo jẹ́ ń dúpẹ́ mo i thank my staff for that now bẹ̀ẹ́ gbogbo ilé tí mo ń gbọ́ ẹ̀ àyà mi máa ń já gbogbo ìgbà so tẹ bá mm. lè bá wa ṣe program in such a way that àwọn tọ́lọ̀ ń blẹ̀ tọ́lọ̀ ń tán ní lọ. Mm. a sọ pé báwo ni a ṣe pé báwo náà ṣe ń gbé pọ̀. wọ́n tẹ̀ pé wọlé kán ṣe experience wọn kínú àwọn èèyàn tó dùn kákẹ́kọ̀ọ́ bí awọ i think ẹ eh, ó máa da ẹjọ́ orí gbogbo nǹkan tí mò mm. ń gbọ́ yìí ah, in fact ẹ̀rù ń bà mí mi ní yìí jẹ ẹ ṣe gan ni mà ẹ má jẹ́ kọ́ rí so nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn obìnrin kankan tó bá ti mọ̀ wípé ó ti tó stage pé ò ní fọ́kọ lóbòdò ó ti tó stage pé power èèyàn ti pọ̀ débi pé ó ti wà in control of òbò ẹ̀ pé mi ò ní fún ẹ mo fẹ́ kó serious let the man go let him go. hello hello hello hello à ń gbọ́ yín. ṣàbàrí kò lò ní o. a ah, ẹ̀ ṣàbàrí kò lò lé ní màbá hello. hello. hello yà ń gbọ́ yín. ẹ kú ọkọ sí ọpọlọ akíyíká. à ń gbọ́ yín sà. hello. hello mo ń gbọ́ yín sà. Ah, mi ò tẹ gbọ́ yín o, ó mà ṣe o. Mo ń gbọ́ yín, èmi à ń gbọ́ yín sà, bẹ́ẹ̀ ni à ń gbọ́ yín. Ókè ẹ kú iṣẹ́. Ẹ wo ọ̀rọ̀ pọ̀ lẹ́nu mi àti Yinka ìdí tí question tẹ béèrè yẹn amẹ́ríkà lèmi wà hmm. mo fẹ́ ìyàwó mi èmi mo mú wá àjọdé sílùú amẹ́ríkà ni àti hmm. wà mí twenty five years nísìn torí ọmọ tá a kọ́ ti bí ó ti dé bíi twenty five years bọ̀ kí ni ìṣòro wa ni pé nígbà tá a ti mú ìyá ìyàwó wa wọlé hmm. tí mo mú ìyá ìyàwó mi wọlé akànnì kó wá kí wa ni ní ìsìn ìyá ẹ̀ ti wà mí sí over fifteen years gbogbo pásítọ̀ ti dá sí kó máa lọ gbogbo wàhálà tá a ti ṣe kò kò lọ wàhálà ṣá wà nù lédè mi pé fún bí oṣù mẹ́fà mi mo máa máa bẹ̀ kí n tó súnmọ́ ni hmm. ìyẹn lọ nígbà tí ọ̀rọ̀ mi máa wá ṣẹlẹ̀ ìjà yẹn tà lédè mi pé mo rí pé ìyá yẹn ń ba kọ́lé ní nàìjà hmm. nígbà mo bínú àparí yẹn kápá ọ̀rọ̀ kan ti ṣá mo ti pàṣẹ nísìn ó ti lé ní five years mo ti kó kúrò nílé mo dẹ̀ bílíì pé ọmọbìnrin yẹn ò sún mẹ́lòmí ọmọ dáadáa ní o hmm. tẹ́lẹ̀ o ṣùgbọ́n gbà tí ìyá yẹn ti dé ó ti pollute láìpẹ́ ẹ̀ hmm. kò rí mi rí mọ́ kí ló wá jẹ́ kí n sá kúrò lé gangan ni pé mo ka mọ́ pé nígbà tẹ́mi àti ẹ̀ bá ti lájọṣepọ̀ aṣọ ohun tó fi nu ah. fáàmù mi ó fẹ́ lọ dìpọ̀ tí ó fẹ́ kún yẹ ìgbà ah. mo ka mọ́ lẹ́ẹ̀kínní ó rí pé mò ń ṣọ́ òun àtìgbà tó di pé mò ń ṣọ́ òun ló wá di pé kò wá ní clean up nínú yàrá mi mọ́ tá a bá ti bára wa sùn tán ó máa dìde ó máa lọ wọ yàrá tó sáàbù tọ́lẹ́tì tó sáàbù yàrá méjì tọ́lẹ́tì tó sáàbù yàrá méjì tó kù ibẹ̀ ló ti máa lọ clean up nígbà mo ti fà á fà á fà á tí mo ti fẹ́ tó clean up lọ́dọ̀ mi bí kò ní dúró sọ̀rọ̀ mi yẹ yín lọ́tàn tí mo dé nàìjà tí mo gbọ́ mẹ́sẹ̀ pé ìyá ìyàwó mi ti lo nǹkan ọmọkùnrin mi ó lo nǹkan ọmọ báwo ló ṣe jẹ́ ìgbà yẹn iye mi ṣẹ̀ wá sí sí pé gbogbo ìgbà tí mo ka mọ́ tó fẹ́ fún wọn ìyá ẹ̀ ní aṣọ yẹn tí mo gbà lọ́wọ́ ẹ̀ lẹ́yìn ìgbà yẹn tí ò wá clean up nínú yàrá mi mọ́ ó jẹ́ tó ogun àtó lọ clean up personally nínú yàrá mi yẹn ihun tó lọ ń ṣe nìyẹn àtìgbà yẹn mo ti padà sí Amẹ́ríkà ti lè ti dé sọ́dọ̀ ẹ̀ mọ́ lọ́wọ́ tí mo wà mo ti wá fẹ́ ọmọbìnrin mi Naija sọ tí bá rí òun àánú ẹ máa ń ṣe mí irú gbogbo ètò tẹ máa ń ṣe mí pé èèyàn fìyà jẹ obìnrin bó ṣe máa ń ṣe mí làánú ẹ. ẹni sùúrù nǹkan ọmọkùnrin yìí tó lò yẹn nǹkan ọmọkùnrin tó ní ó ti lọ lo nǹkan ọmọkùnrin yìí yẹn kí ló kí ni repercussion kí ni nǹkan tẹ wá rí lára yín tí tó ẹ fi máa wò pé à ah, lóòótọ́ ló lò ó kí ló wá ṣẹlẹ̀ sí yín pẹ̀lú bó ṣe lò ó. gbogbo iṣẹ́ mi ló dàrú gbogbo business tí mo ní ló dàrú pátápátá pátápátá débi pé mi ò gbọ́ gbígbà pé mi ò mọ ọkàn tí mò ń ṣe bẹ̀ orí ọ̀fẹ́ ọlọ́run ló gbé mi ró àti ọmọ tí mo ṣẹ̀fẹ́ ní nàìjà ọmọ yẹn bó ṣe wá sí ní oṣù kan ò parí kó má lọ lé àwẹ̀ fún mi kó má lọ ní àdúrà fún mi tó ti monday wednesday bọ́mọ yẹn ṣe ń fi àdúrà ràn mí lọ́wọ́ tó ń gbàdúrà kókó yẹn jà ó dàbí ọ̀rọ̀ kan tẹ́ sọ níjẹta pé tí ìyá ìyàwó bá ti ń gbé nílé ọkọ máa bá tọmọkùnrin yẹn jẹ ni hmm. tọmọkùnrin ò ní lárí ṣùgbọ́n orí ọ̀fẹ́ ọlọ́rọ̀ ọmọbìnrin tí mo pàdé yìí òun ló kó mi yọ tó jẹ́ kí n bọ́ lọ́wọ́ wọn ṣùgbọ́n tí n bá rí eléyìí tí mo kọ́ fẹ́ ní nàìjíríà àti ìdìbọ́sì o àánú ẹ̀ máa ń ṣe mi torí ọmọ dáadáa tó wà lára ẹ̀ tẹ́lẹ̀ ó quiet tẹ́ bá rí ẹ̀ mọ̀ pé kò tí lọ́kùnrin tó ń bá sùn láti bí ọdún márùn-ún sẹ́yìn tó tí n bá rí àánú ẹ̀ máa ń ṣe mi mo dẹ̀ fẹ́ láti tẹ́tù pé ká sọ̀rọ̀ ká sọ̀rọ̀ pẹ̀tọ́ ọmọbìnrin yìí ò rẹ̀ bí àkórí mi bí ọkọ mọ́ láti pé kó tiẹ̀ jókòó bá mi sọ̀rọ̀ sọ̀rọ̀ mi yé yín hmm. ara nǹkan tó ń ṣẹlẹ̀ ní ayé nìyẹn òun la rí o bọ̀tẹ́ni tó bá rí tí ò bá mọ̀ di ẹjọ́ wọn a máa wò pé ọkọ ẹ ni èèyàn burúkú ni ṣé màmá lọ súnmọ́ ru ẹni bẹ́ẹ̀ yẹn bí mo ti ká mọ́ pé ó mú nǹkan ọmọkùnrin ló fẹ́ fún ìyá ẹ̀ ṣé màá lọ súnmọ́ màá tún máa lọ yọ kó sírù yẹn ẹ bá wa wò ó ga o so nísìnyí bọ́ tẹ́lẹ̀ tí. ṣé bá fẹ́ kí n pè divorce o. a ti divorce bẹ́ẹ̀ ni. àwọn ọmọ mi dẹ̀rẹ̀ wọ́n wà attached mọ́ mi débi pé twenty four seven la fi lọ là ń bọ̀ èyí tó ti jẹ́ twenty five years inú wọn gan tó ti ṣe skul tán tó ń ṣiṣẹ́ a lè máa sọ̀rọ̀ náà méjì èdè. ẹ ṣe sà ẹ jẹ́ ká gbé nǹkan mi. America. hello. Hmm ó ga o. ẹ̀lọ́ ẹ kalẹ́ màá. ẹ kalẹ́ o ṣé ilé ọkọ lẹ̀ yìí wà mà. ẹ̀lọ́ o. ẹ̀lọ́ màá ń gbóhùn yín ṣe wà á lé ọkọ mà. bẹ́ẹ̀ ni mo wà á lé ọkọ. nǹkan tí ẹni yẹn sọ ọkùnrin yẹn hmm. tí wọ́n jọ̀gbọ́n sí ń sọ ni mo fẹ́ kí wọn lẹ́yìn pẹ̀lú mo sọ́rí láti gbọ́ pé wọ́n ní wọ́n lo nǹkan ọmọkùnrin wọn o hmm. but kí ni assurance because àwọn ladies Nigeria wà very very dangerous Hmm. kí ni assurance pé kì í ṣe ọmọbìnrin yẹn ló mú wọn lọ síbi tán ni wọ́n lọ kí ni assurance pé òun gan-an torí àwọn tó bá ti gbọ́ àwọn Nigerian girls tó bá ti gbọ́ pé àwọn wà àwọn ọkùnrin abroad they are desperate they want to do anything to have them. ok ṣe ẹ gbọ́ nǹkan tí wọ́n sọ ṣá ẹ gbọ́ nǹkan tí wọ́n sọ wọ́n ní wípé ok ẹ make sense ẹ má wọrí máa pè wọ́n padà wá bèrè lọ́wọ́ mo understand nǹkan tí mo ẹ máa gbọ́ mo understand nǹkan tẹ ẹni sùúrù yá mi mo understand nǹkan tẹ no mo understand nǹkan tẹ ń sọ. wọ́n ní wọ́n gbàgbẹ́ fún wọn lọ́sàn-án láìrọ̀ hmm. àwọn ọmọ nàìjíríà tẹ̀mí mọ̀ obìnrin ni ní o àwọn Nigerian girls are desperate. àní ẹ mọ nǹkan tó mò ń bọ̀ ẹ jẹ́ kí n pè wọ́n padà torí nǹkan tẹ sọ ìbọt ẹ jẹ́ n pè wọ́n padà but then wọ́n ní mò ń bọ̀ màá pè wọ́n padà wọ́n ní ìgbà obìnrin ìyàwó ilé wọn ti ń fi aṣọ nu spam wọn tó bá ti dóra wọn tán ó fẹ́ fún ó fún ìyá ẹ̀ bí àwọn òmù hello hello àti ika ibi tí wọ́n ti sọ fún yín pé wọ́n ti lo nǹkan ọmọkùnrin yín ta ló mú yín lọ síbẹ̀ hello mo wà ń bẹ̀ mọ́ ibi tó ti sọ fún yín pé wọ́n ti lo nǹkan ọmọkùnrin yín ta ló mú yín lọ síbẹ̀ Church lẹ́yà kan church program ni. ẹ̀yin àti talẹjọ lọ sí church program ta ló ta ló mú yín lọ sí. kò sẹ́ni tó mú mi lọ bẹ̀. ṣẹ́yìn àtìyàwó yín tẹ fẹ́ ní nàìjíríà. kò sẹ́ni tó mú mi lọ bẹ̀ mo kàn lọ church program bẹ́ẹ̀ ni. ok ìjẹ́ ìjẹ́ ìyàwó. èmi nìkan mo lọ. ok ok ok. hello. hello. hello ẹ lọ à ń gbọ́ yín sà ẹ gbóhùn sókè. hello hello. hello àǹtí Yinka. hello ṣé yìí náà wà ní ọkọ. mo ṣí ọkọ èmi mo pèlè ẹkọ tí mo lọkọ mi wà ní abroad for the past six years. okay. hello. àǹtí Yinka ẹ kalẹ̀ pé tó. ẹ kalẹ̀ ṣe rí sísà kan sọ̀rọ̀ nsìn yìí wọ́n ní àwọn àwọn girls nàìjíríà mm. pé ìgbà kan máa ń hù díẹ̀ rọ̀bà mm. ṣe rí kò kí ń ṣe ìlú yìí nìkan lèèyàn ti ní pírọ́blẹ̀mù ìyá ìyàwó mi ò sọ pé kò sí pírọ́blẹ̀mù ìyá ọkọ náà o ṣùgbọ́n kò kí ń ṣe ìlú yìí nìkan lèèyàn ti ní pírọ́blẹ̀mù ìyá ìyàwó ṣe rí èmi tí mò ń sọ̀rọ̀ yìí ẹ̀ aztec abúlé àìfọlọ́run dárí jì mí mm. àwọn èèyàn lè rà pé mo stupid o ṣùgbọ́n mo ná ìyá mi tán díẹ̀ ló kù nítorí pé mo fẹ́ fẹ́ ìyàwó hmm. bàbá tó bí mi ẹ́ hmm. ó na ẹ̀gbọ́n ẹ̀ tán torí bàbá mi ní pé rárá mi ò gbọ́dọ̀ fẹ́ ẹ̀gbọ́n ẹ̀ ní pé mo gbọ́dọ̀ fẹ́ hmm. ẹbí ti tèmi ó dàrú tán nítorí pé mo fẹ́ ṣe kíni mo fẹ́ fẹ́ ìyàwó nígbà tí mo wá fẹ́ ìyàwó náà tán so n wò dé ó di nǹkan tó jẹ́ pé àti bára wa sùn ẹ jọ ṣé obìnrin tó jẹ́ wípé abẹ́ lásán nǹkan tó ń jáde ní abẹ́ lásán ó dàbí kẹ́ ẹ bu ọmọ ògùn rọ̀ ẹ́ kẹ́ ẹ lọ gbé e sínú ooru kó ti wá wà bẹ́ẹ̀ fún thirty years hmm. ẹ jọ ṣírú obìnrin bẹ́ẹ̀ yẹn lèèyàn fẹ́ bá sùn àṣeyẹn ó lọ ṣé wàá rí ibi tí ọlọ́run ti wá bá mi ṣe ẹ mọ̀ ìbílẹ̀ náà lè làwa náà wọ́n wí ọ̀dì ọ̀dà ṣùgbọ́n bí irin bá kan rí gbà míì ìkan máa ń tẹ̀ fún kan hmm. ẹ ìkan máa ń tẹ̀ fún kan ṣé dèmí kan yóò sọ pé ti bílẹ̀ lèmi náà tó nígbà tí ọwọ́ ọṣẹ tó tó mi ẹ́ irin mi tẹ̀ òye hmm. yín hmm. ó tẹ̀ fún ìkan ṣùgbọ́n nígbà tẹ́mi náà tún wá lọ tí mo tún lọ tún ara mú nígbà tí máa dé gbogbo nǹkan kan fi ń ṣe látọjọ́ ọjọ́ yìí ẹ́ tí máa wọlé padà báyìí ó ká ní ojú mi ni pẹ̀lú gbogbo owó tí mo ná gbogbo wàhálà tí mo tí mo go through i don't really want to say much but gbogbo effort gbogbo nǹkan tí mo go through àwọn àtàbọ̀sọ̀ ọgbẹ́ni inú ilé yìí ó máa filẹ̀. Hmm àgbà tó jáde nínú ilé yẹn kí ara mi tó ṣe kí ni kí sẹ́ǹsì mi tó padà síbi tó padà sí. sẹ́mọ̀ ẹnìkan sọ̀rọ̀ lẹ́ẹ̀kan nípa àwọn èèyàn máa máa jọ́ọ̀jì èèyàn wípé àpé bóyá èèyàn lọ́pọlọ bóyá èèyàn mọ̀ọ́kan tó ń ṣe àbí bóyá èèyàn burúkú léèyàn àbí this and that fún ọ̀pẹ ìkan lára àwọn ọ̀rẹ́ wà lórí iṣẹ́ òye tó ń wò. ṣùgbọ́n tó bá mọ sórí èèyàn hmm. ibi tó ti bẹ̀rẹ̀ they are not going to know ibi tó èèyàn bá dé àbáwọn decisions tí hmm. èèyàn make Hmm. kí ọlọ́run láàánú kó má jẹ́ ká kó sí ọwọ́ obìnrin burúkú ni. adéyínká márùn-ún ṣẹlẹ̀ nínú ilé ayé hmm. ọlọ́run àgbà fún ẹ máa bẹ́tò lọ. Hmm. now ẹ jẹ́ ká ẹ má jẹ́ ká change topic yìí topic tá à ń sọ ok a ti ń tọrọ topic eléyìí nítorí ìyá ìyàwó pé abẹ́ obìnrin nǹkan tó ń jáde nínú òbò obìnrin yẹn ó dàbí pé kí wọ́n ti gbé ẹmu kan síbẹ̀ kó ti tó hundred years pé tó bá ṣí òbò yẹn nǹkan tó máa ń rẹ́ lè imagine ẹmu hundred years nǹkan tó máa jáde níbẹ̀ so ẹ̀yin obìnrin náà tí wọn ò dó afẹ́kẹ́ sọ fún wa wípé how many months ni wọn ò fi dóyin how many years náà fi dóyin ẹ̀yin ọkùnrin tẹ́ ẹ̀ dó obìnrin kí ni reason tẹ́ ẹ̀ ṣe dó wọn kí ni ó ń ṣe tí ẹ ò fi dó wọn ìkọ́ ti sọ̀rọ̀ wípé ọ̀rọ̀ àlùfàṣà tóbìnrin òun sọ àǹtí kan pè wá pé àwọn làwọn gbé òbò pamọ́ bọ́ ẹ jẹ́ kó yé wa wípé tó bá ti dé stage pé obìnrin gbé òbò pamọ́ fọkùnrin ọkùnrin yẹn ti di gbẹ̀wù dání kò láṣẹ lé ẹ̀ mọ́ ọkùnrin ló yẹ kó bínú kó lóun òdóbìnrin kóbìnrin máa bẹ̀bẹ̀ bẹ̀ tó bá ti tó stage hmm. yẹn pé tó dẹ̀ jẹ́ wípé àǹtí yẹn ní reason ọkùnrin yẹn ó lazy ẹ jẹ́ kó máa bá tiẹ̀ lọ. ẹ ló ti fẹ́ ń ẹ ló à ń gbọ́ yín hello. à ń gbọ́ yín à ń gbọ́ yín. hello. hello hello ẹ ṣàlẹ̀ wà lórí program mi. all right màmá pé n pàdé. mi ní gbé hello. hello. hello. Hello, ẹ ṣàlẹ̀ mà. Màmá ẹ pa nǹkan tẹ fi wo Facebook. Ẹ lè máa wo Facebook ẹ tún máa gbọ́ mi at the same time mo ti pa mà mo fẹ́ dá fífi tó wà nílẹ̀ yìí ṣé nǹkan my own personal. God bless you ẹgbóhùn ẹgbóhùn sókè ṣẹ́yìn ṣì wà nílé ọkọ ṣe wà nílé ọkọ. hello ṣe wà nílé ọkọ. mo wà nílé ọkọ mi ìbè síbẹ̀ torí jùlọ ọdún mi ti kúrò nílé ọkọ mi mo ti wà lọ́dọ̀ mo dà mẹ́mọ́ ẹni tó sọ̀rọ̀ dáadáa láti nàìjà. ṣẹ́yìn lọkọ yín accuse pé lọ́ńdó kóńtà. pẹ̀lú mà. ni wọ́n accuse pé ń dó kóńtà hello ma. hello mo ní sẹ́yìn náà accuse pé ẹ̀ ń dóko ń hello. hello. hello. ṣẹlẹ̀ hello ṣe ń gbọ́ mi mà. mo ní ṣé ẹ̀yin ni ọkọ yín sọ wípé ẹ lọ dóko ń ta. bẹ́ẹ̀ni. pé ẹ máa dágbére ibi iṣẹ́ ṣùgbọ́n dọ̀kùnrin lẹ́ hello. hello. hello. hello? Hello. ẹ jọ ṣe lè pa nǹkan tẹ fi ń gbọ́ ẹ pa kíní tẹ̀ ń gbọ́ yẹn. Hello. Two. Hello. Hello, Atinka. Hello, yeah. À ń gbọ́ yín. Oh. Two, three. Hello, ẹ ń pè Hello Atinka ẹ sọ̀rọ̀. Hello. Hello. Hello, à ń Hello. Yes. Hello, ẹ kalẹ́. Ẹ kalẹ́ ìjọ́ wo lẹ ti dóyàwó yín gbẹ̀yìn. Hello. hello. hello ìgbà wo lẹ ti dóyàwó yín gbẹ̀yìn. ah every week ni o. ok hello. hello. hello nǹkan. tẹ́ bá ti sọ̀rọ̀ this time hello, ma. mo máa block yín ni ẹ gbóhùn sókè. ẹ kalẹ́ mà. ẹ kalẹ́ yá. Eh, yes màmí mo pè é lẹ́kọ̀ọ́ ní tí mo lọ́kọ̀ọ́ mi wà ní Germany for the past six years. ẹ eh, a ti gbọ́ a ti gbọ́ nǹkan tẹ sọ. màá. a ti gbọ́ nǹkan tẹ sọ. a ti gbọ́ pé ní ọkọ yín wà ní Germany ẹ̀ ti sọ̀rọ̀ kí la tún fẹ́ kí lẹ tún pè fún. a ti gbọ́ nǹkan tẹ sọ. The number to call plus four four seven four zero four eight five one two three four. Ẹ má gbàgbé iléeṣẹ́ Cash FX. Iléeṣẹ́ Cash FX. Ẹ má gbàgbé ẹ bá wọn dòwò pọ̀ kẹ́ lè má gbowó every Saturday jẹ́ kówó yín máa ṣiṣẹ́ fún yín. Hmm. Ẹ má joyè hmm. àwáyé wá ṣiṣẹ́ ẹ pè wọ́n sórí plus four four seven nine three zero five uh, three zero nine three five eight five four plus four four seven nine three zero five three nine and uh, three zero nine three five no three zero nine three zero five three nine eight five four màá tún pè before the end hello hello ẹ jọ̀ọ́ ẹ pa nǹkan tẹ́ fi ń gbọ́rọ̀ ẹ pa facebook tẹ́ ń lísìsì. Hello, ẹ kúrò Ẹ pa Facebook tẹ́ ẹ lísì sí, ẹ pa. Ok, ok. Hello? Hello? Hello? Hello? Hello? Hello, ẹ gbóhùn sókè o. Hello, ẹ kalẹ́ mọ̀. Ẹ kalẹ́ o ẹ kalẹ́ mà. ẹ kalẹ́. opinion ti tèmi tí mo fẹ́ sọ ni pé problem táwọn ìyá ọkọ máa ń fún máa ń dálẹ̀ ní mama a sọ̀rọ̀ yọ ọkọ a sọ̀rọ̀ yọ ọkọ lẹ́nìí a sọ̀rọ̀ yọ ọkọ. hello a sọ̀rọ̀ yọ ọkọ lórí ṣóòyì. ẹ kalẹ́ o. àwọn tí wọ́n ti pẹ́ tó ti dókòó là ń sọ ẹ kalẹ́ sórí ètò ni mo sórí ètò lẹ́wà. bẹ́ẹ̀ ni ìgbà wo lẹ dókó gbẹ̀yìn àti ẹ̀ka ọ̀rọ̀ pọ̀ ń bẹ ọ̀rọ̀ tí wọ́n sọ lọ́tún lósì yẹn hmm. bó ṣe wà ní yìkì bẹ́ẹ̀ ló wà ní gbàǹjà hmm. ó ti dókó káyìn tó ti lọ́dún mẹ́rin. kí ló dé. ìṣòro iye ọkọ ni mo dojúkọ ìṣòro iye ọkọ ni mo dojúkọ látara ọjọ́ mi débi wípé ìyá náà sọ pé nígbà tí ó bá wù òun láti jẹ́ kí ọmọ wọn bá mi sùn ní ìbámisùn hmm. gbogbo àwọn ẹbí ara ti dá sí i ó tiẹ̀ tójú àkàn táwọn èèyàn bá mi sọ̀rọ̀ pé kí máa tán kí máa ọjọ́ náà mo bá fà á mara bẹ́ẹ̀ ṣe ní ká máa bèrè ìlú náà nínú ìbẹ̀rẹ̀ ní kí ló kàn mí ṣé máa ń bẹ̀ mí má fọwọ́ kàn mí má fọwọ́ kàn mí rárá rárá o. nǹkan náà fún mi nígbà tẹ́ sọ̀rọ̀ gàbárí kò ló gán gbà inú mi dùn pé ó ti rí opportunity tí màá fi láì bó ṣe wà níbi kì í ló wà ní gbàǹjà ìyá mi ò tẹ mọbi tí mò ń gbé kì í ṣe pé báwa kò mọbẹ òun ò fẹ́ máa jókòó kí ọmọ nílé ọkọ ń tiẹ̀ á ní ìyàtọ̀ òun jókòó tó òun. Hmm. ṣé wàá rí i pé bó ṣe wà lọ́tún ló wà lọ́sì tí mo ní kémi náà dá sí ìyẹn. tẹ bá ti wà ní ọkọ tí ò doyin fọdún mẹ́rin kí lẹ ń dúró ṣe bẹ hello tí o ṣe pẹ travel hello kò doyún fọ́dún mẹ́rin ẹ̀ẹ́dẹ̀ lè tẹ́ bá mọ̀ pé lè ṣàbàrí kòlù ẹ kúrò ń bẹ̀ but mo mọ̀ pé àwọn obìnrin mi àwọn tó smart ọkọ ò lè tọkọ ẹ bá lọ ní oríṣiríṣi tó ló fẹ́ kúrò well you are on your own ẹ mọ̀ pé mi ò ní tàn yín mi ìdẹ̀ ní tọ́ra mi tọkùnrin bá ti fail ní responsibility ẹ well. ẹ kálẹ̀ mọ̀. ẹ kálẹ̀ o ẹ̀dẹ̀ kú sẹ́nu mà ọlọ́wà máa fún un sí. go straight to your point. ṣé ayé wà fáwọn àpọ̀n àwọn single. jerry nsìn tí bá gbé kọlẹ̀ ńsá ni mo gbé ẹ má gbàgbé iléeṣẹ́ cash fx ẹ pè wọ́n lórí plus four four seven nine three zero five three nine eight five four plus four four seven nine three zero five three nine eight five four ẹ pè wọ́n sórí ẹ̀ ẹ pè wọ́n sórí cash fs hello. hello. hello àṣeká. sá. ẹ kalẹ́ o. ẹ kalẹ́ sá. ẹ kalẹ́ o. ẹ kalẹ́ sá ń gbọ́ yín. ẹ ra mà ẹ kú ètò. tẹ bá ti ń kí mi jù máa pa ni ẹ go straight to the ẹ kalẹ́ o ẹ ra mà ẹ kú ètò ìgbàwo lẹ fẹ́ sọ̀rọ̀ gan. three. hello. hello. hello ya. Yeah? Good evening, ma'am. Good evening. Yes, ma'am. Àbá ń sọ àti nǹkan ti ẹ̀ ti. Ṣé fẹ́ bá wa dá to ni Yorùbá là wá ń sọ lórí ètò yìí? Ah, ẹ má bínú mà. Hmm. Ẹ kalẹ̀ mà. Ẹ kalẹ̀. Ẹ jọ̀bọ̀ fẹ́ béèrè lọ́wọ́ yín, mo fẹ́ ṣàlàyé nǹkan kan fún yín. Bóyá kí n pèsè àwọn lórí ètò yìí. Tẹ bá máa ṣàlàyé nǹkan kan fún mi, ẹ máa lọ san ten thousand naira sí àkáǹtì mi ní nàìjíríà ẹ wá pè mí anybody má ṣàlàyé nǹkan kan fún mi tó o bá lè sanwó fún mi o mi ò fẹ́ gbọ́ tẹ́ ẹ bá ti lè sanwó fún mi mi fẹ́ gbọ́ any problem kankan báwo ló ṣe kàn mí mi fẹ́ gbọ́ ẹ máa sanwó fún mi ni tẹ́ ẹ bá ti sanwó fún mi mi ní interest no problem anybody um, I have a medical doctor ó mọ́bìnrin wọnú bíbà yìí wọ́n dẹ̀ disappoint ọmọdé ni kò tí ì má rírì so tá a bá rí ọmọdé bí ẹgbẹ́ ẹ̀ tó rẹ́dì láti má rí láti forí balẹ̀ medical doctor nínú ìlú ìdẹ ni ó ti ń practice ẹ kàn sí mi. hello. hello ma. hello ṣóbìnrin ló sọ̀rọ̀ àbọ́kùnrin. ìbí ni mo pè lẹ́ẹ̀kan network yẹn ní ìdáàmà. ṣé ẹ̀yin ni ọkọ yín ẹ̀yin lọkọ yín sọ pé tẹ bá ti lọ́bi iṣẹ́ oko lẹ lọ́ńdó. hello. mo ní ṣẹ́yìn lọkọ yín accuse pé máa lọ́ńdó kó ń ta bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni tó ní mo travel tó ti bá lọ rajà mo travel ni hmm. ṣe rí nǹkan tó wà lẹ́yìn ọ̀fà mi marriage ma hmm. ojú èdè lọ hmm. ojú èdè ní rí. ojú ọkùnrin náà rí. ìfọ̀ ọ̀kọ́rọ̀ wa tó di yánpa ní àárín báyìí for good four months àjọ ń sùn lórí bẹ́ẹ̀dì àjọ ń sùn àjọ ń jù kò ní fọwọ́ kàn mí nínú ilé. ìgbà tó notice pé mi ò rán òun mọ́ mi ìbẹ̀rù mọ́ ló bẹ̀rẹ̀ wàhálà ìgbà tí lọ bí ṣe ánimo travel lọ sọ́dọ̀ fún wa. ẹ wá màmá ẹ sọ tòótọ́ ìgbà tó notice ẹni sùúrù ìgbà tó notice yẹn. as an investigating officer. màmá eh. màmá ìgbà tó notice yẹn sọ tòótọ́. ó tó séèjì kan mo kúnlẹ̀ lálẹ́ mo ní kí ni mo fi ṣe é ní wà mí ìdá òkè kí ni mo ń ṣe tí wà mí ìfi dá. màmá hmm. hmm. ìgbà tí wọ́n notice yẹn ìgbà tí wọ́n notice yẹn ṣẹ́yìn náà ti ń jáwé sóbì ẹ ti ń dóko ń yẹn àbí ẹ̀rẹ́ bá ṣé ń gbà tó notice yẹn ẹ ti ń dọ́gbọ́n sọ̀rọ̀ hmm. ara yẹn ti lọ dóko ń mi ò gbọ́ yín mà mí lè mà. mo níṣẹ́ tí ń dún kọ́ńtà díẹ̀díẹ̀ kẹ́ tó kúrò ń bẹ̀. hello mà. hello ẹ fẹ́ dáhùn ni ẹ gbọ́ mi. hello. hello. ẹ̀yin mo fẹ́ ọkùnrin tó lóko ńlá ọkùnrin tó lóko gidi lọ́wọ́ kò ṣe àwọn ọkùnrin tọkọ̀ máa tí adé orí oko wọn dàbí ọmọ five ọmọ seven years o. So àwọn ọkùnrin tẹ́ pé tí oko wọn bá le tán adé orí yẹn máa rí fẹ̀rẹ̀ gẹ̀dẹ̀ ni mo fẹ́ ọkùnrin yẹn ní London àwọn ọkùnrin tó ọkùnrin tó lóko ńlá mo dẹ̀ fún obìnrin náà. hello ma. special order hello. special eh, eh, request ni ọkùnrin tó lóko ńlá hello mo ń gbọ́. hello. hello à ń gbọ́ yín. ẹ kalẹ́ mà o. ẹ kalẹ́ o ṣẹ́yìn wà nílé ọkọ. mi ò sí ilé ọkọ mà. jẹ́ kí lẹ wá fẹ́ o ah mo fẹ́ share experience mi àkọ́kọ́ pè mí sórí ètò ilélẹ̀ àmọ́ mo ti máa ń gbọ́ mo ń follow program mi mo fẹ́ lè sọ wípé program yìí ṣí mi ní etí a lot a lot of eh, learning ni mo learn láti abẹ́ program yìí o mo fẹ́ ọkọ mi in this thirteen years now tá a ti jọ wà ń bẹ̀ ọkọ mi lè ti bímọ rí nígbà tó bímọ rí mi ò bẹ́ẹ̀ nìyẹn ń lé o èmi ṣe tán school ni mo fẹ́ ó wá sọ ló ní problem kan pé e, ẹni tóun fẹ́ sá lọ something like that mo dẹ̀ sọ fún mo bá gba ọmọ yẹn tọ́ àwọn ọmọ yẹn wà first born ẹ̀ ó wà ní nursery two second born wà ní a year and two months. two three. nígbà tó yá wọn padà wọn family, ẹ ó gba ọmọ yẹn ó kó wọn lọ fọ́sọ́dọ̀ wọn fámìlì at the end of the day èmi ń wait mi ò tọ́ ọlọ́run tí pèsè ọmọ fún mi nígbà yẹn mm. gbà tó yá ọlọ́run padà pèsè tèmi náà fún mi bọ́ tí mo wá fẹ́ fara mẹ́ pé àwa bá débi wípé marriage yẹn mo marry with out of pity mm. mo dẹ̀ padà ń regret wípé kí ló sún mi sí adé ìpele kan tó yẹ pé ọkọ mi ó máa lẹ́sẹ̀ pọ̀ lórí bẹ́ẹ̀dì ni kò ń ṣe pé bí àjọṣepọ̀ kankan jọ wà láàrin èmi àtẹ̀ ìjọkọ̀dá wá ṣe program gaslighter ni iyèmí ṣí because mo ti wà depressed ẹ pé tí n bá wà ní school because i'm a teacher i teach tí n bá wà ní class nígbà mi máa ronú ni ìgbà mi máa ronú tí n bá ń rìn lọ títí béèyàn bá ń kí mi mi ò kí ń gbọ́ pé èèyàn kí mi mo máa ń kó oògùn high blood pressure káàkiri ni But ìgbà tẹ́ ṣe program tí mo bẹ̀rẹ̀ sí ní follow program yìí ni mo tẹ́ bá sọ pé tí obìnrin kan bá wà tí ó bá tó bá jẹ́ kí tó bá kú Eh, ẹlòmíì náà ó máa ó máa ṣe ayé ẹ pé tó bá rí pé marriage yìí pé kò work for ẹ is that you walk away from that marriage i think i learn a lot from this program and i'm not the type that used to me o mọ bó ṣe ń ṣe ìlànà mo máa ma fa okó mọ́kọ ní ìdìbò tí màá máa bẹ̀ẹ́ tí màá mo bí ọmọ àkọ́kọ́ fún ó sọ fún mi pé ọmọ kọ́ lòun ní kèmí wá bí òun ní kèmí wá bá òun pàtó òun ṣàtìkà ọmọ bíbí mọ́ gbogbo àti mo rí pé i cannot mo ní adúwà bá débi wípé ọkọ mi láti tún mú nǹkan ara mi ó mú ó mú nǹkan ara mi ọkọ mi fẹ́ẹ́ fi mí ṣògùn owó níbi tó bá dé ìyẹn ló tẹ̀ á gbé mi kúrò níbẹ̀ níbi four months ago náà. kí ló mú lára yín. experience mi ní. kí ló mú lára yín. ó mú ìjọ yẹn mo jẹ. wúmà yìí fi mí sílẹ̀ mílẹ̀ ẹ ló mú gbọ́ yín. nítorí tébù mi ò rí ijó ẹ̀rìndẹ̀ mọ́ àwọ̀ yìí pé bóyá àwọn ọmọ mi mú ìtàn misplace kìíní yẹn gbọgbà tó yá mi ò rí bọ́ mo rò pé kò ń ṣe jewelries kan mo ní mo rò pé bóyá ọmọ mi wọ́n ṣe mistakenly kò sí gbogbo nǹkan tí mo wọ̀ jáde lọ́jà I couldn't find it again but mi ò mo rò pé bóyá a máa rí gbọgbà tó yọ kàn. two nígbà tí ìrònú pọ̀ náà ni mo lọ mú ọmọ yẹn wá lónìí náà ibi tó wà wá lọ́wọ́ fáìtì kan ló lọ gbé wá sí kò ní wálé ó máa lọ ó lè lọ two weeks ó lè lọ ìgbà kan gan ó lọ one month á máa á lọ kò tìjì ẹ̀ẹ̀kọ̀ọ̀kan làwọn ọmọ mi máa ń rí ẹ̀ẹ̀kọ̀ọ̀kan ni wọ́n máa ń rí tó bá dé lálẹ́ sátidé. two three. ó ní mo wà. Hmm. ó ṣe gbogbo ní iye mi ṣí ni mo gbé tí n bá kó nu márèjì máa kú sínú márèjì yẹn tí n bá sọ ìgbà tí mo ti ní sex gbẹ̀yìn bí mo ṣe wà yìí i move out out of that marriage with Christ nígbà tí ẹ̀mí mi fẹ́ bọ́ ó tún wá ṣe débi wípé ó lílo ibi lílo yẹn tẹ̀lé gbogbo tí mo náà ní ó ti mú nǹkan ara mi ó ti ó ti ó ti mú nǹkan ara mi ó wá tún nígbà tó mú yẹn kò wọ́ọ̀kì fún ó wá wá bá ọmọ tí a jọ ń gbé. ṣé o mọ orúkọ tí màmá tó bí mọ́mí àǹtí ẹ̀ woman yìí ah kò sí nǹkan tí woman yìí fẹ́ sọ mi ì tí ì gbọ́ rí. ó wá sọ fún mi ó wá ní ọmọ yẹn pè mọ́ náà tí mo ní dáàdì ọmọ yẹn bèè pé kí ni orúkọ ọmọ mi àti dáàdì mi. lọ́nà kò ṣáà ti kúrò ń bẹ̀ ọpẹ́ ní fọ́lọ́hún. Ah, ẹ kò ń pè ẹ ń pè ẹ ń pè ẹ nẹ́tíwọ̀kì yóò ẹ kalẹ̀ ẹ ra mà ẹ wo ìṣèjọ kan ń ṣẹlẹ̀ nípa hmm. ọ̀rọ̀ program tí ẹ ń bá lọ yìí hmm. ṣé obìnrin tí èèyàn jọ wà tó jẹ́ púpọ̀ gba ìgbìmọ̀ yìí tẹ́tù yẹn wà nínú ibi tẹ́tù wà nínú tó sì ń dáná sí yẹn tó sì ń dáná yẹn wọ́n á rí i pé tí obìnrin yẹn ti ń dáná ẹ ti wá ti tẹ́tù pé àṣọ nípò bíi ń lọ tó ti dáná tó ti rọ́ọ̀tì báyìí láti gbé fọ́tọ̀. Ìfà pẹ́ta nípa débi ẹgbẹ́ pààyàn rẹ̀ á bọ́ ìta ìwọ́n kéde ìgbà àdúgbò náà àdẹ́gbẹ̀ bíi wá rí wọn ọkùnrin kan papọ̀ tó jẹ́ pé ọkùnrin náà gbọ́n sọ̀rọ̀. Hello. Hello, mo ń gbọ́ yín. Hello, ẹ̀hìn pẹ́ẹ́tì wọn ọkùnrin wọn jọ sọ̀rọ̀ ọ̀rọ̀ tó jọ jọ sọ̀rọ̀ láti fẹ́ sí ya kí lọ ní tọ́fi rọ̀ tọ́fi wọn bá ọkùnrin yìí nǹkan kan. Ìṣúná náà mo á stop láti má bàa mi mo á stop láti má fọwọ́ kàn mọ́ nígbà tí ìjọ rí pé mo lè rí ìjọ àwọn ọlọ́run ni mo á rí pé èmi fọwọ́ kàn mọ́ àwọn fámìlì ẹ̀gbọ́n dájú ṣùgbọ́n mo á rí pé decision yẹn kò ní stop láti kú tí mo máa bá àwọn ọkùnrin mi ta wọ́n sọ pé bí ọkùnrin bí ọkùnrin bá ṣe ní àlè pé àlè ó rọrùn náà kó bèrè náà kó mọ ìyá yìí sọ́ọ̀kù rẹ̀ bàtúwádà rẹ̀ wọ́n á fìkì fitness ni wọn fitness wọn sọ pé gbogbo ní ìtọ́sí gbogbo nígbà tí gbogbo láwùjọ tí gbogbo ní ìwà sọ ìgbà tó tí wọn béèrè báyìí wọn sáko ìlú kan ṣùgbọ́n àti ìgbà yẹn ìlànà ìyẹn pẹ́pẹ́ papọ̀ mọ́ ìpinnu ló ń bọ̀ nípa mo fẹ́ sọ nǹkan kan eléyìí ò ṣe pé mò ń support obìnrin o ẹ̀jẹ̀ tó ń flow lára yín as ọkùnrin òun ló ń flow lára obìnrin mo fẹ́ kẹ́ mọ̀ pé bí òbò ìta ṣe dùn mọ́ yín ló kó bẹ́ẹ̀ lóko ìta náà máa ń dùn mọ́bìnrin lóko mi ò ní kóbìnrin kọkùnrin má ṣe nǹkan tó fẹ́ ṣe but then you have to be discreet pẹ̀lú gbogbo nǹkan tẹ́ bá ń ṣe obìnrin ò lọ́kàn nǹkan tó bá ti mú ọkùnrin máa yan àlè tí ìyàwó ilé ẹ̀ dẹ̀ mọ̀ kò mọ̀ wípé ti open door fún ìyàwó ilé ẹ̀ náà láti yan àlè torí African men ẹni mentality wípé mo lè ṣe ìwọ ò lè ṣe mo lè ṣe ìwọ ò lè ṣe not only pé ẹ mentality yẹn ẹ tún máa ń wù níwà òun ló máa fi ń fún àwọn ọkùnrin míì ní ẹfọ́ntì láti gbé àlè lọ́lé láti gba kọ́ọ̀lù àlè lójú obìnrin láti ṣe oríṣiríṣi láti jẹ́ kíyàwó yín mọ̀ tẹ́ bá yan àlè kó ṣe nǹkan tó yẹ kẹ́ jẹ́ kíyàwó yín mọ̀ rárá because nǹkan tó bá ti lè mú wọ jẹ́ kó mọ̀ o ti sọ fún wípé ó normal tóun náà bá ṣe kò ní rí as bad thing private party ni private party ń jẹ́ ṣéèpù nǹkan tẹ́ ẹ jọ ní ló yàtọ̀ ṣéèpù okó yàtọ̀ sóbò bọ̀ ni wọ́n ń fi aṣọ bò nǹkan tó bá ti de mú okó tí yín pín kiri tí ò dẹ̀ ka mítà read obo náà ò kì í ka so ako mo mọ̀ wípé gẹ́gẹ́ bí ọlọ́run ṣe tán ọlọ́run fi ọkùnrin ṣe adé ṣùgbọ́n kò sọ wípé kẹ wá lo adé yẹn ní adé ìyà ifu eh, ifu kò jẹ́ kó jẹ́ ọba kó jẹ́ president kó jẹ́ anything tó bá fẹ́ ní obìnrin míì o ò gbúdọ̀ fi spite ìyàwó ilé ẹ̀ you have to make it discreet tó bá jẹ́ àwọn ọlọ́lá tí wọn ò rí bi dá sí ṣé o wá lè lọ mú ìyàwó mi kó wá máa dolójú ìyálé kò nítorí wípé òkè o o láṣẹ láti fẹ́ gbogbo obìnrin mi àwọn kan wà tí Ọlọ́run yọ̀ǹda fún láti fẹ́ gbogbo obìnrin bọ́ wàá respect àwọn wàá respect obìnrin gbogbo wọn wà dẹ̀ foníkálùkù ní time ẹ̀ ẹ lè mi sọ wípé kẹ má ṣe nǹkan tẹ fẹ́ ṣe but the moment tó bá ti yan àlè tó ń jẹ́ kíyàwó ilé ẹ̀ mọ̀ o ti sọ wípé it is a normal thing ìyàwó yẹn náà ṣe ìwọ ò ní mọ̀ tí wọ́dẹ ló máa dùn ẹ́ jù i am telling you ìyàwó yẹn náà ṣe ìwọ náà ò ní mọ̀ owó ọgọ́ ò ní mọ̀ so ẹ tẹ bá máa ṣe ẹ wà discreet pẹ̀lú ẹ ẹ̀jẹ̀ tó ń flow nínú veins yín náà ló ń flow nínú veins obìnrin a dẹ̀ ti mọ̀ pé ọkùnrin ò lè ṣe kó má ṣàṣe má ṣe you understand but ẹ má tún rú ọbẹ̀ ẹ má rú ọbẹ̀ wípé yes i can do it because àwọn ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ló máa ń ṣe ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ló máa so ẹ má ẹ má ẹ má ṣe torí nǹkan tí ọkùnrin yìí tó pè kọjá yìí ló jẹ́ kí n sọ̀rọ̀ wípé ẹ mò ń yàlè ìyàwó mi wá sọ pé ẹ ẹ̀yin náà ń yàlè tó ti lè jẹ́ kíyàwó ẹ mọ̀ ẹ má jẹ́ ká tanra wa ẹ̀jẹ̀ ló ń flow nínú kò sí yàtọ̀ láàrin okó àtòbò ju wípé private part kan náà lẹ́yìn méjèèjì obìnrin kàn yẹ kó parẹ́ ẹ̀ mọ́ ni but ẹ má wá push obìnrin tó bá parẹ́ ẹ̀ mọ́ ẹ má push ẹ̀ to the wall ẹ má push it to the world. ẹ má ẹ má fi ìgbẹ́ ẹ má fi ẹ má fi ìgbẹ́ mo sọ fẹ́yàn kan jọ kan mo ní tó kó òta bá ti dùn mọ́ ẹ òbòta náà máa ń dùn tó bòta bá ti dùn ó kó òta náà máa máa dùn ìwọ tó ń tó sọ̀rọ̀ ẹ di ajá tó ń lọ tó jẹ́ pé àtọmọdé àtàgbà nothing o ò tiẹ̀ ní class tíyàwó ẹ̀ dẹ̀ ń gbọ́ o báwo lo ṣe ní lose respect àti dignity níwájú ìyàwó tíyàwó gan bá lọ ṣèṣekúṣe òfin wípé ìyàwó máa ó máa ẹ kalẹ́ mà. ẹ má wọrí mo máa block yẹ ò ń pè mí lórí fídíò torí pé o mọ̀ mí rí àbí torí ọmọ ìyá ẹ̀ ni mí. you understand ó ẹ má máa jẹ́ kí ìyàwó yín mọ̀ ẹ má jẹ́ kí ìyàwó yín kó mọ̀ tó yẹ ìyẹn bá ti jẹ́ kí ìyàwó yín kó mọ̀ ẹ̀yin lẹ ṣílẹ̀kùn fún obìnrin míì láti lọ ṣe nǹkan tí ò yẹ kó ṣe. Emi o, mi o. ẹ rí pé mi o ever sorry. Pe pé kọkùnrin má ṣe nǹkan tó ṣe mi o ever sorry. Tori pe pé mo mọ̀ wípé òbò kan ò lè satisfy okó kan mo mọ̀ bẹ́ẹ̀ èmi mọ̀ pé òbò kan ò lè dó okó kan gbó but ẹ má wá jẹ ẹ wá má ẹ má wá má fi rub ẹ sí wọn e keep ẹ ẹ pamọ́ nǹkan téèyàn bá pamọ́ ló níyì bí mo ṣe ń sọ lọ mo ń wá ẹni tó ní okó ni London tó dẹ̀ look tó tó to dùn rí mọ́yàn ṣùgbọ́n tó dẹ̀ ní oko tó dáa tó ní oko tó tóbi mi ò fẹ́ àwọn olóko rob àwọn olóko tó máa gbéjó mi ò fẹ́ àwọn oko tí ò ládé lori. àwọn oko tó jẹ́ pé gbogbo ibi tó máa ti rìn yàn ẹnu ẹnu ojú òbò ni àwọn oko tó jẹ́ pé tó bá gbé sínú ẹ̀ ọkọ obìnrin kan máa mọ̀ pé ò ń gbé nǹkan sára mo fe mo fe oko to ni. obìnrin tó rán mi olóko ńlá lòun dó tẹ́lẹ̀ ó ní tóun bá dẹ̀ lọ tí okó kéékèèké kan bá gbé ó lóun ò lè gbádùn ẹ̀ so a sì ń ṣe ṣìfà ṣọbarí kò ló ti wà overwhelming ó ti ó ti kún ọwọ́ mi ti kún débi wípé ó tiẹ̀ ti ọwọ́ mi ti kún jù so mò ń wá mọ́ obìnrin àwọn ọkùnrin pọ̀ mò ń wá mọ́ obìnrin ní London ní Canada lamẹ́ríkà mọ́ obìnrin mò ń wá bẹ́ẹ̀ mi ò fẹ́ just ẹkùnrin and let me tell you mo mọ̀ wípé ọkùnrin tó bá fẹ́ ṣe ṣàbáríkòlò tó jẹ́ married woman ìwọ obìnrin mọ̀ wípé married man tó bọ́ta tó fẹ́ ṣe ṣàbáríkòlò Boya o ti wa bóyá wọn ò fún lóbòdó bí oṣù o ò tún lè dá dúró fún oṣù kọ́kọ́ o tó do ko possible married man to wa fe ṣe ṣàbáríkòlò kí wọ́n tún wa wa máa fọwọ́ la le pé ó láti dúró oṣù kankan to dóra yín kò ó ara ti kún ó fẹ́ dóbò so to bá ti mọ̀ wípé already pé as you go má wulẹ̀ bá jáde ọkùnrin tó ti duro seven months To wá ṣàbárí kọlù To tún wá fẹ́ ní kán dúró three months kẹ́ máa wọra yín lójú ẹ fẹ́ lọ mu lollipop ni ẹ máa dóra yín kò sáyé àti dúró one month mo. torí ṣàbárí kọlù yẹn tó wá ṣe yẹn òbò ló ti jáde o fẹ́ dóbò ni wà tún wá ní ìwọ tó tẹjọ meet wá ní wà dúró o á ti dúró oṣù kan òun wọ̀ ṣe ẹ̀ tẹ́ ẹ̀ bá wà tẹ́ ẹ̀ bá gbádùn ara yẹn ẹ̀ lè dóra yín láti ilé gbàgbé ẹ̀ má sọ̀rọ̀ kò sí story kò sí pé i'm still watching you i want to be sure maybe i will be connected tó o bá ti wà connected láti ilé gbàgbé ẹ̀ ọkùnrin tó bá wá ṣe ṣàbáníkòlò tó jẹ́ married man àbí ti bíbà bayi. ó fẹ́ dóbò ó fẹ́ dóko ni tẹ́ ẹ̀ bá ti lè dóra yín láàárín ọ̀sẹ̀ kan oníkálukú máa bá tiẹ̀ lọ kò sí ṣàbàrí kò lo olóṣù kan ọlọ́dún méjì àwọn òra wa àwọn òra wa lójú kílẹ̀ ń wòra yín lójú sójú tiẹ̀ wá jẹ́ slate ni àbójú tiẹ̀ jẹ́ blackboard tó máa máa wò. àna ọkùnrin tó bá máa ṣe ṣàbàrí kò lò tọkùnrin bá fẹ́ yàn ó máa ní owó lọ́wọ́. two three ẹni àwọn ò kí ń yàlè ẹni tí ò jẹun kánú ń yàlè. ẹ kálẹ́ mà. ẹ kálẹ́ o. I'm not, I'm not kidding. I'm serious. Kogi ni mo ti ń pè yín. Kogi ẹ kálẹ́ mà. O ti fẹ́ ta ti fẹ́ kí yí o. Ẹ ṣé ìyá mi. Ẹ kálẹ́. Ẹ kálẹ́ mà. Ẹ dàgbà mà. Àṣẹ Olódùmarè. Ẹ jọ̀ọ́ mà ìbéèrè kan mo kàn fẹ́ béèrè. Okay. Mo ní ṣé mo lè tún bèbè mi hun ṣé ẹ lè ṣe kí ni. bèbè ni mo ní ṣé mo lè tún un ó tóbi jù mí lọ. ẹ lè tún un o ẹ kàn lè yọ kúrò ń bẹ ni ẹ lè change okùn yẹn. hello. ẹ lè tún un ẹ kàn lè yọ kúrò ń bẹ ẹ lè change okùn yẹn bọ ẹ lè tún un then ìwọ tí o wá ṣàbàrí kòrò tọkùnrin wá wá sílé ẹ tó wá kí ẹ tọkùnrin yẹn wá hanrun tó sùn sùn tó sùn sùn ìyà tó sorun òṣì tó sorun òfò sista mi kan pè mí lóru ó fẹ́ dóko ọkùnrin wá sùn sẹ́gbẹ̀ ohun ohun ọrùn mo ní dìde kó gbé sórí ẹ̀ kó mú ẹ̀ ibi tó bá daji nígbà tó bá ma ti tají bá bá ẹ̀ nínú òbò ẹ̀ tó ti tó ti run òbò tó máa lọ sùn sílé ọkùnrin tí wàá lọ ilé obìnrin wàá jẹun ẹ̀ tán wàá wá sùn sùn òfò tó dẹ̀ jẹ́ pé ṣàbàrí kò lò ó mọ̀ pé máa dóra yín wàá wá jẹun tán wàá wá máa sunrun òfò wàá máa hanrun wèrè kò sáyè yẹn iṣẹ́ la gbọ́n ṣe kú ni rí kò lò ó ti gbé sórí pé òun fẹ́ dóbò bẹ́ẹ̀ lobìnrin ó fẹ́ dóko so tí okú ẹ̀ ò bá gbé dọ́gba sùn lọ yẹ tó kú ẹ̀ ò dúró déédéé tó jẹ́ pé okú ẹ̀ kò ládé lórí má gbàṣàbàlíkòrò dọ́dọ̀ tèmi o. Adoni ni bí ẹni ńlá yín ni ẹ máa dóra yín ẹ lè wá take it to next level tẹ bá tẹ bá ṣe ṣàbàríkọ̀lò tẹ bá dóra yín tẹ ẹ bá lè fẹ́ra yín o ò ní wò wípé ó chìtẹ àbí ẹ chìtẹ ara yín ẹ gbádùn ara yín ẹ fira yín lẹ̀ ni ẹ má gbé orun òfò ẹ lọ sùn òfò kẹ lọ máa ọrùn ranù orun burúkú ẹ máa ọrùn òṣì láfta tẹ ti jẹun to te ti jẹ wá lanú lẹ̀ máa da tọ́ lẹ́nu ẹ máa hmm wo ọ̀tẹ̀ yìí gan orin ọkùnrin. hello. ìpè mo ti sọ fún yín pé ẹ ò lè tu sí ẹ máa reduce ẹ ní ẹ ní tu sí. ok. tí mhm. ó ti yé yín o mo ń wá ọkùnrin tó lóko ńlá mo ní àwọn young guys náà lọ́wọ́ ìkọ́nu wọn ni doctor téèyàn bá mú obìnrin lọ́dọ̀ mi. honestly you ò lè máa le lè fẹ́rù ọmọ dókítà nígbà torí pé kò easy láti jẹ́ doctor ni UK kò wa wá fẹ́ máa gún gàràgàrà mi ò ní ìgbà ní máa lé ẹ kúrò nínú ilé ẹ wàláì gbà taṣẹ́taṣẹ́ ni Ma máa lé ẹ kúrò nínú ilé ẹ tó bá máa fẹjọ́ ẹ̀sùn àwọn èèyàn ni so mo ní dókítà lọ́wọ́ ọ̀pọ̀ fẹ́ máa rì mo dẹ̀ ní àwọn èèyàn lọ́wọ́ tó fẹ́ máa ẹ máa press love wọn ti ń flag mi ẹ gbà mí o ẹ gbà o mo dẹ̀ fún wa ẹ jọ ẹ pè mí mo fọ́bìnrin mo fọ́ ọkùnrin ẹ jẹ́ mi àríra tó bá di àwọn ẹgbẹ́ wa tí mo fẹ́ kẹ́ bá mi dá sí. mo ní sórí kan tí mo fẹ́ kẹ́ bá sí kẹ́ lọ́la kẹ́ bá mi advice àwọn obìnrin yẹn Saturday ni ogun Saturday ni story ogun Saturday ni story ogun tinubu ti lọ wọn flag mi wọn ti flag mi ó dá wọ́n ti ń flag mi láti ṣe òkú bá mi sí bá mi hmm.